ọpẹ́ ní fún Kọlọkụ bá kọ́lọ́kó bá ṣe gba ọpẹ́ ìkọ̀ọ̀kan wa gba sọ láti á a ṣe gbogbo tí a fẹ́ dáadáa kọ́lọ́kó bá ṣe ṣe fún wa èyí tí a fẹ́ ní aburú kọ́lọ́kó bá ṣe lè jùlọ sí wa bí ètò wa wa ní eléyìí tí a bá ń ṣe ní àyè yìí bá a lè kí ọlá eléyìí tí a ní kí ọlọ́run bá kó mọ́ṣẹ́ ìṣe ìrọ̀rùn fún wa kọ́nà kó sì gbá ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa tí ọmọ wa rí níbi ká sọ̀rọ̀ ọlọ́run níbi ká gbọ́rọ̀ ọlọ́run ṣe fún ẹnì wa kí ọ̀nà náà bá ti gba etí ọ̀tún wa wọlé kọ́nà kó gba ọba kó gbogbo tí a bá ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba kọ́nà ti ṣe wá ní ọmọ àlùjànnà ẹ̀rí gẹ́gẹ́ bí ohun tí a ti bẹ̀rẹ̀ ní iwájú eléyìí máa jẹ́ hálùkọ̀ wa bí ẹlẹ́ẹ̀keje ní àbẹ́kẹjọ lórí tírà wa eléyìí tí a ti bábọ̀ tí a pè ní ad-durusul muhimma li 'ammatil umma tírà tí kan nínú àwọn akẹ́sìn tí wọ́n kọ òun náà ni Sheikh abdulaziz bin abdullah bolobaz àfáàtì akpẹlẹ bolobaz tí wọn jẹ gẹ́gẹ́ bí olùdájọ́ àgbà ní ìlú saudiya kọlọ kó má jẹ kí ìlú náà bàjẹ́ àti ìlú ẹnì kọ̀ọ̀kan wa ní àwọn àsìkò kan sí ẹ̀yìn àti sọ fún wa pé bàbá yìí ti jáde láyé ṣe ní nǹkan bíi eighty years ni wọ́n ti jáde láyé tíra tí wọ́n wá kọ yìí wọ́n pè ní àdúrósùn mọ̀hímà àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo amẹ̀tẹ̀ ọmọ gbogbo àdúmọ̀ lápapọ̀ gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tí wọ́n wá kó sínú tírà yìí ad-darsul awwal ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣàlàyé fún wa nínú tírà yìí náà ni wípé ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí ọkùnrin ní ẹ obìnrin ní ẹ ọmọdé àti àgbàlagbà tí ò bá tiẹ̀ mọ kankan nínú Al-Qur'an kó mọ àwọn súwà tí ò ní ní ti tí ò ní ní ṣe ó bẹ̀rẹ̀ látòrí sórọ̀tù àzíńtálá títí lóbi lórí sórọ̀tù náà látòrí sórọ̀tù àzíńtálá títí lórí sórọ̀tù náà. àwọn súwárù yìí súrà ṣókí ṣókí ṣókí ni kò ń ṣe súrà tó gùn àwọn àwọn nǹkan tí ọlọ́run bá ti fẹ́ ṣàlàyé fún wa bẹ́ẹ̀ èyí tó pọ̀ jù ń bẹ ọ̀rọ̀ nípa àdìsọ́kàn ni ọ̀rọ̀ nípa ímọ́ọ̀nì ni ọ̀rọ̀ nípa àkéyídà ni o ti ọlọ́run bá wa sọ mẹ́. àti wá sọ fún wa àlàyé nípa àwọn súrà yìí nípa pa gbọ́dọ̀ mọ̀ ká dáadáa agbọ́dọ̀ ha sórí bákan náà agbọ́dọ̀ mọ̀ túmọ̀ ẹ̀ àti ti ṣe tẹ̀síìrì àwọn súwà mi ní ṣókí nínú àwọn wá sí wa eléyìí tí o ti gbà wájú. bákan náà eléyìí tí ó wá jẹ́ àdáhùsù àtàní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àrùkárò Islam àwọn òpó la mọ̀ wípé hamza àwọn ẹ̀fọ́ àwọn òpó yìí márùn ni àwọn ni tí wọ́n wá ń ṣàlàyé fún wa ní o tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú síra wọn yìí àwọn àrùkàrù tá a wá sọ yìí a sọ pé àkọ́kọ́ ọbẹ̀ àkọ́kọ́ ẹ̀ tó sì tóbi jù mẹ́ òun náà ni shahadatu la ilaha illallah wa anna muhammadan rasulullah òun náà ni gbólóhùn pé la ilaha illallah muhammadan ìjẹ́rìí pé ọlọ́run ọba Allahu subhanahu wa ta'ala òun nìkan ṣoṣo lọ́ba tó ní ẹ̀tọ́ sí ìjọsìn tí a sí nǹkan ní ìlẹ́yìn ẹ̀ nígbà tí ọba tó gbé ànábì sọ̀rọ̀ máa lọ nǹkan àkọ́kọ́ tí ànábì fi bẹ̀rẹ̀ ìpèpè sí ojú ọ̀nà yìí òun náà ní la ilaha illallah nígbà ohun tó fi parí ẹ̀ náà ni la ilaha illallah torí wípé gbólóhùn yìí òun la fi wọnú islam gbólóhùn yìí náà sì ní òun náà ló máa ń gbéyàn jáde kúrò nínú islam téèyàn bá ti gba gbólóhùn yìí á wọnú islam ọjọ́ téèyàn bá ti tako gbólóhùn yìí bílẹ̀kọ líya ní ti á di kèfèrí á ò lè jùzọ èyà àbí téèyàn bá ti gba apá kan nínú gbólóhùn yìí tó wò kóhùn ògbà àwọn apá tó kù irú ẹni bẹ́ẹ̀ náà Islam ọlọ́run sì ní wà tó na ìlà wà á ń tó mùsùlùmí ọlọ́run lè gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ mùsùlùmí àyàfi kẹ́ ẹ jẹ́ a ti ṣàlàyé fún wa níwàásí wa lọ́sẹ̀ tó kọjá kí ni eléyìí tí a ṣe lálàyé àlàyé tá a ti sọ ní ṣókí òun náà ní wípé gbólóhùn yìí lahu ma'na ó ní ìtumọ̀ ìtumọ̀ ìsì ni òun náà ní wípé la ma'buda bi haqqin illa kò sí ọba ọlọ́wọ́ ní ti òdodo tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi Allah òun lè tu ẹ̀ ní ṣókí wàhálà àrùkù náà gbólóhùn ìsè yìí ó ní orígun méjì nafiyun wa isbatu àkọ́kọ́ orígun tí gbólóhùn yìí ní òun náà ní nafiyun ìmá mú nǹkan kúrò wa isbatu àti ìmá fi nǹkan rinlẹ̀ òun náà ní negation àti affirmation nafiyun jami'u ma yu'bad min dunillah nafiyu jami'i ma yu'bad min dunillah gbogbo tí àwọn èèyàn bá ti ń sìn lẹ́yìn ọlọ́wọ́ bá Allahu subhanahu wa ta'ala a gbọ́dọ̀ nọ̀fà ẹ̀ a gbọ́dọ̀ mú wọn kúrò ká dẹ́gbẹ́ jẹ wa ìbádu al-ibadati lillahi subhanahu wahdahu la sharika lahu gbogbo tó wá jẹ́ ìjọsìn ká wá àfáàmẹ̀ fún ọlọ́wọ́n ọba ká fi rinlẹ̀ fún ọlọ́wọ́n ọba nìkan ṣoṣo ọba tí ò lórogún ká fi rinlẹ̀ fún nìkan ṣoṣo eléyìí ni ìtumọ̀ àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ní wáàsí wa ní ọ̀sẹ̀ tó kọjá a ti ṣe àwọn eléyìí so eléyìí tí a fẹ́ ṣe lénìí ó jẹ́ gẹ́gẹ́ bí hálùkọ̀ keje ní orí ọ̀rọ̀ tí a sọ yìí tí ò bá jẹ́ ìkẹjọ náà. ẹ rí lẹ́yìn ìgbà tá ti rí àwọn nǹkan tó gba wájú arkanu islam mara yìí ó ṣe pàtàkì àdọ́tùwà muhammad sallallahu alayhi wa sallam ó islam ala khams ó ní àmọ́ islam lórí òpó márùn ohun tí ó bá jẹ́ òpó tí ti wó ń bẹ̀ ilé ò lè dúró tí ilé bá ní pílà tí pílà kan bá ti wó nínú àwọn pílàsì yìí ilé òní máa jẹ́ lé mọ́ tí mọ́tò tó bá ní táyà mẹ́rin tí táyà kan bá ti bẹ́ àbí tó fọ́ mọ́tò ò lè rìn mọ́ márúwá bó ṣe wà yẹn ó ní táyà mẹ́ta tẹ́yọ kan bá ti bẹ́ mbẹ̀ àbí ó ti jò àbí wọ́n yọ kúrò mbẹ̀ kò tún lè rìn mọ́ ọ̀kadà ó ní táyà méjì tí ọkọ̀ bá ti lọ́mẹ̀ ọ̀kadà yẹn ló nílé rìn o Islam òpó márùn òun ló pe dúró àwọn àrùkárò yìí tí ìyàn bá ti gbé kan sílẹ̀ bẹ́ẹ̀ ọ̀dẹ tárọ̀kà Islam irú ẹni náà ti gbé Islam jù sílẹ̀ kò sí léèyàn ṣe lè mójútó apá kan nínú àwọn orígun yìí tó tí ò bá ti mójútó gbogbo ẹ̀ àwọn èyí tó mójútó yẹn láyà ń fa ẹ̀wò kò ní ṣe láǹfààní fíjú ni yàwá láàkìrọ̀ ní ilé ayé àti lọ́rùn. àdọ́bíwá Muhammad sallallahu alaihi wasallam nígbà tí jìbìrì ìlú wa bá tó wá kọ́ àwọn mùsùlùmí ní ẹ̀sìn wọn nígbà tí jìbìrì ìlú dé tó dé ọ̀dọ̀ àdọ́bí sallallahu alaihi wíwá tó wá wíwá tó jẹ́ wípé ó máa attract attention àwọn èèyàn ni látara ìbúra ó ní nahnu julus inda rasulillahi sallallahu alaihi wa sallam dhata yawm Umar ibn Khattab radiyallahu anhu ó ní jókòó àwọn bẹ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lórí ìjókòó ìtọ́lá alayna rajul ní ìgbà sára kò rí kọ́ yọ tọ́lá alayna ó yọ sí wa lẹ́ẹ̀kan náà shadidu bayadu aṣọ arákùnrin aṣọ funfun gbòòni nínú ìmúra pàápàá jùlọ tulabul ilm àwọn tí wọ́n bá jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìmúra tó dáa jùlọ ó ní kọ́ máa wọṣọ funfun àwọn tí wọ́n bá jẹ́ ọkùnrin èyí tó dáa jùlọ nínú aṣọ obìnrin náà ní dúdú kí sì nìdí ló fi jẹ́ dúdú òun náà ní pé dúdú òun ló máa ń pamọ́ jù nínú àwọn àwọn òun ló jẹ́ wípé kò kí attraction ẹ̀ ó sì kéré jù nínú àwọn àwọ̀ lọ́fi ní pé òun ló dáa jùlọ tá a bá fẹ́ rọ́ṣọ obìnrin ká rọ ní dúdú tá a bá fẹ́ rọ́ṣọ ọkùnrin ká rọ ní funfun ilé ìdè tó fi ń dáa jùlọ nínú àwọn aṣọ torí pàṣọ funfun béèyàn bá ní ọ̀gùn aṣọ funfun máa ń sọ̀yàn jẹ tó ní tó jẹ́ afẹ́jú ẹni tó bá jẹ pé tó bá wọṣọ kọ́lọ́ọ̀dì ó lè wọ fọ́sẹ̀ kan pàápàá jùlọ àwọn bọ́ìs àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí awò pé black ni tí mi bá fẹ́ pátán tó bá ti rí kó dọ̀tí dáadáa ó lè lọ sa tóòrò tóòrò bá ti gbẹ gbogbo àwọn òórùn tó wà bẹ́ẹ̀ á wá bíbà ṣùgbọ́n tó wọṣọ wáyé àárọ̀ bọ́dá sí irú ẹni bẹ́ẹ̀ a máa sá fún ẹ̀gbin a máa sá fún ìdọ̀tí so Jibril ṣẹ̀dídù bayabu síyá aṣọ tó wọ̀ funfun gbò ṣẹ̀dídù sàwà ìṣáà irun orí ẹ̀ náà funfun gbò ó funfun kí ló máa fi ń describe ẹ̀ ó dúdú bóò ni yorùbá ṣe máa sọ tó bá ní nǹkan dúdú agiri ó funfun gbò ó dúdú bí kí bí kóró èṣì àbí ok ọlọ́run ṣe àdó wa pẹ̀lú yorùbá ṣẹ̀dílù bàyá ẹ̀ ṣẹ̀dílù sawari ṣáà irú orí ẹ̀ dúdú láàyòrò àléhì asaru safa arákùnrin àmọ́rí kò ń ṣe tó ń gbé lùlù wa a wá rí wípé ìrìn àjò ẹ̀ yìí àwọn òkun ìmọ̀ kan wà bẹ́ẹ̀ ó ní ìsọ́là àléhìnà ó yọ síwájú. Si tọ́lá àlùbádòrò àlẹ́ ìlà ẹ̀rí pé tó ṣùpá bá fẹ́ yọ akọ̀yọ lẹ́ẹ̀kan náà ni kò sẹ́ tó lè máa sọ pé mo fẹ́ máa tírèsì akọ̀yọ lẹ́ẹ̀kan náà ni aṣápọ̀ ní arákùnrin tó yọ a lè sọ pé bí báyìí ló ti ń bọ̀ ipò ìmọ̀ àkọ́kọ́ nìyẹn ṣẹ́lẹ̀ ìlú bayaago àtìyá aṣèrè funfun gòòlì ibi tí wọ́n ti wà ìjẹ́sà sí ni àwọn àyèdè òkú máa ń pọ̀ sí i ṣẹ̀dídù bayaz ṣẹ̀dídù sawadi ṣáà irun orí ẹ̀ ó tún dúdú ni láyò àléhí àtàlù sáfàrì ẹ tá àmọ̀ orí ni àwa rí orí pa pé ẹni yìí ó dàbí pé àtàlù sáfàrì orí pa ìrìn àjò ààrí lára ẹ̀ wàláyà àrífòhò rí nà áhà ẹ tí ò ń ṣe ààrí àpèjúwe pé àjòjì lẹ́nu yìí kò sì fẹ́ tó mọ́ lu wa ṣẹ́fẹ́ pé tí a bá ti rí àpèjúwe fájòjì ní ó yẹ tá a bá máa fi wo àárín gbogbo wa ó yẹ kárẹ̀ tá a mọ̀ pé àdílé lágbájá ló ń gbé hátà jálàtà ilà nàbí sallallahu alaihi wasallam bárakùnrin ṣe ń bọ̀ kò wojú èèyàn kan ṣe rí hadisi yìí ẹ̀kọ́ wà nílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ pàápàá jùlọ fáwọn tí wọ́n níjọ́kan wọ́n pe àpá kan ní yáyá nínú àwọn tó jẹ́ student ìmọ̀mù mọ́lìk ni mo wá tọ́ àìmọ̀mù mọ́lìk àwọn tí wọ́n gbà wá pọ̀ nínú àwọn tí wọ́n gbà wá ní yáyá yìí narration yáyá ló wá gbajúmọ̀ jù ní gbogbo wa ti wà ń bí ń sè kí n sọ̀rọ̀ kan kó ní kálukú wá rìpọ́ọ̀tù ọ̀rọ̀ yẹn fáwọn èèyàn rìpọ́ọ̀tì tó wá gbajúmọ̀ jù ló jẹ́ pé ọ̀gọ̀rọ̀ síra yẹn tá à ń lò lẹ́nu ẹni yẹn gan rìpọ́ọ̀tì sí ẹni. so Yahya bun Kathir ló dàbí pàpà yẹn jẹ́ nígbà tí ó wá wà lọ́dọ̀ mọ́mù mọ́lìkì ìjọ kan eré ọwọ́ ń gun eré kọjá wọ́n gun eré kọjá elephant káwọn ọmọ ìbálòpọ̀ eré kò kí ń ṣe eré eré elephant ló jẹ́ eré nígbà tí wọ́n gun erin kọjá ìmọ̀mù mọ́lìkì wa sọ fún yahya pé ó ń lórí ìlàsì ìwọ náà wo erin yahya sọ pé ya ìmọ̀mù mọ́jì ìtò lè àrọ̀ ìtò jí ìtò lè àrọ̀ mo wá síbí láti wá wo ìwọ àfáà lórí kò kí n ṣe pé erin ni mo wá wò bá ṣe wá bí wá sí ń sè tí èèyàn kan bá gbá ariwo ẹlòmíì ti sáré ìdí omi lọ́ta kò sí inú ẹ̀kọ́ àwọn tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀ kódà tí èèyàn bá wà kíláàsì tí nǹkan bá jábọ́ ní ọwọ́ èèyàn tí èèyàn bá ní ọgbọ́n tó lè dá kó má mú nǹkan yẹn sáfi parí ẹ̀kọ́ fàdíyàfà kíru ẹni bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wàhálà ìjìnlẹ̀ lẹ́lẹ̀ ẹ̀yìn wà lẹ́lẹ̀ ìwúlámà eléyìí á máa jẹ́ ìṣe àpọ́nlé fún ìmọ̀ àti àwọn onímọ̀ ìmọ̀ àti àwọn onímọ̀ eléyìí á máa jẹ́ àpọ́nlé ló fi jẹ́ pé ta bá wò gbèsè ayé àwọn tó ń pè sálà àwọn tí wọ́n ti lọ ẹ̀kọ́ pọ̀ ní ìgbésí ayé wọn ẹ̀kọ́ pọ̀ ní ìgbésí ayé wọn fápẹ̀rẹ̀ tí àwọn èèyàn bá wà ní class nígbà tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́wọ́ gègé tí wọ́n fi ń kọ nǹkan ìyẹn ni pẹ́ẹ̀lì tí wọ́n ń lò láti fi kọ nǹkan bóyá íǹkì wọn wá tán íǹkì wọn tán ẹ̀ sì máa ráwọ̀ èèyàn á sì máa bíbi pé ah, ta ló máa ta íǹkì bóyá íǹkì tó ń tà ten naira fápẹ̀rẹ̀ ta ló máa ta íǹkì fún mi twenty naira ní àsìkò tó wà yẹn ohun tí wọ́n jẹ́ wàsílà tí wọ́n jẹ́ ojú ọ̀nà ohun tó máa jẹ́ àtẹ̀gùn láti lè kó ìmọ̀jọ kò sí iye tí wọ́n lè fi rà ìkọ́nù àwọn ẹni ìṣáájú ó ní sẹ̀rí tó bá wùlà ní sálásàkà àyà mèṣí ìdàtì lójú ọ ó nígbà tí mo wà lójú ọ̀nà pé mo ń ṣe ìrìn àjò lẹ́tọ́ fẹ́ lọ kọ́ ìmọ̀ kò wá sí omi tí mo lè mú mọ́ ìnira yìí wá fẹ́ bọ́ sí ikú ìtọ̀ tí bá tọ̀ òun náà ni màá tún gbé mu ó ní bí mo ṣe ṣe fọ́jọ́ mẹ́ta nìyẹn kí tó tí mo ti padà rómi mu so ló fi jẹ́ pé àwọn ẹni ìṣáájú wọ́n dààmú fún ẹ̀kọ́ ẹ̀sìn ìdààmú yẹn ni ò sí mọ́ láyé a wà yìí àwọn òṣetán láti ná owó láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn àṣetán láti fi àsìkò sílẹ̀ láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n sì sọ pé kó nà ánímà máa jẹ́ onílé náà àwọn òtà ánímà àbí máa jẹ́ ẹni tó ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ àwùsá ìlànà àbí kò tiẹ̀ sá máa béèrè nípa ìmọ̀ àwọn mòṣìgbà ó wà láǹfààní láti lè máa kọ́ ìmọ̀ ó kì í ṣe onímọ̀ ó sì kì í ṣe tó ń lọ lé tí ó tó ń lọ kẹ́kọ̀ọ́ mọ̀ ó tún wá jẹ́ tí máa ń ṣèbéèrè nípa ohun tí ò bá yí ẹ kó mòṣìgbà àwọn tó bá ń tọ́jú ní àwọn tí wọ́n wá ìmọ̀ àwọn tó bá jẹ́ wípé wọ́n máa ń ṣe léèrè ìwọ máa nífẹ̀ẹ́ wọn ó lè béèrè ibi tọ̀rọ̀ lọ sí léèrè ẹjú tó wá béèrè wàhálà fàyẹ́ fi ẹ̀ pọ̀jù ìbéèrè ti pọ̀jù à ó ní wàdà àṣàkùnà ọ̀ọ́mìsà fàtúhùlà má jẹ́ ní karo tó o bá ti jẹ́ nǹkan kan lọ àwọn mẹ́rin ẹnì karo ni ẹ fàtúhùlà wàá ti parun ẹni tí o tó ní mímọ̀ kò ṣe tó kẹ́kọ̀ọ́ mọ̀ kò jẹ́ tó béèrè kò tó wá jẹ́ tó nífẹ̀ẹ́ àwọn mẹ́ta yìí tóun là irú ẹni bẹ́ẹ̀ apàrọ̀ kọ́nọ̀bá yìí ká pa. hatta jalasa ila nabi sallallahu alaihi wasallam títí tó fi di wípé Umar ẹ̀ Jibril alayhi salam ó jókòó sí iwájú ànábì sallallahu alaihi wasallam fa asnada rukubatayhi ila rukubatayhi ó wá gbé orúnkún ẹ̀ méjèèjì báyìí ó gbé ilé orúnkún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam wa wada'a kaffayhi ala fakhidayhi àtẹ́lẹwọ́ ẹ̀ méjèèjì báyìí ó wá tẹ ilé orí ìtọ́ ànábì sallallahu alayhi wa sallam tí èèyàn bá wà ní àyè ibi tí èèyàn ti ń kẹ́kọ̀ọ́ èèyàn bá ń gbìyànjú láti súnmọ́ra ẹni pẹ́kípẹ́kí èèyàn máa ń súnmọ́ ẹ tó ń sọ̀rọ̀ pẹ́kípẹ́kí ni tá a bá ti lọ ta kété sẹ́yìn ṣẹ̀yìntàn máa jókòó tì wá á wá dá hálùkọ̀ mi lẹ̀ pẹ̀lú wa àlẹ́ ni yíwá ti rí sùfé sùdúrì náà á wá bẹ̀rẹ̀ sí máa wírò yírò yí oríṣiríṣi sí wa lẹ́mìí ṣùgbọ́n bàtà bá ti súnmọ́ra wa pẹ́kípẹ́kí ṣèyítọ́ máa ń jìnà sírú àwọn ìjókòó rẹ̀. jìbìrì ní jókòó sí ànábì ó wá bẹ̀rẹ̀ sí bí ní béèrè ó bẹ̀rẹ̀ sí bí ní béèrè ó ní fàkùnrin ní àyè islam ó ní rí òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ fún mi nípa ohun tó ń jẹ́ islam fakọ́ọ̀lá rasulullah sallallahu alaihi wa sallam ànábì sallallahu alaihi wa sallam bá ń sọ fún wípé alìsìláàmù àṣẹṣe hada aláhìláhìláwà wà á nà muhammadu rasulullah ohun tó jẹ́ islam òun ni kó jẹ́rìí wípé kò sí ọba kò sí ọlọ́run tó ní ẹ̀tọ́ sí ìjọsìn àyàfi ọba allahu subhanahu wa ta'ala wa anna muhammadu rasulullah kó sì máa jẹ́rìí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam yajibu alayna ta'atuhu fima amara a gbọ́dọ̀ máa tẹ̀lé lórí àṣẹ bá pa wá wa tasdiquhu fima akhbara gbogbo tó bá sọ fún wa a gbọ́dọ̀ máa pè é ní òdodo wà ṣìnà bùmọ̀dá àìníhù wà zájàrọ̀ gbogbo táwọn mi bá kọ̀ fún wa a gbọ́dọ̀ máa ṣìnà sí wàhálà yorùbá tó láhìn làbìmọ̀ àmọ̀rọ̀ àti gbọ́dọ̀ sí ọlọ́run àyàfi pẹ̀lú táwọn mi bá mú wa sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sẹ́lẹ̀ a gbọ́dọ̀ sí ọlọ́run àyàfi pẹ̀lú tí ànábì mú wa sallallahu alaihi wa sallam ó ní ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní pé kó o máa gbé ìrun dúró bí ha pẹ̀lú àwọn òpó rẹ̀ ha àti àwọn èyí tó jẹ́ súnà ẹ̀ ha àti àwọn oyi tó jẹ́ ọ̀rọ̀ yan ẹ̀ wá ha àti àwọn tó jẹ́ máa ẹ̀ kó o máa gbé ìrun dúró báyìí wà fi kó o sì máa mú nínú owó tọ́nà ọba fún ẹ kó o zakatul mal kó máa yọ wàtàsúmọ̀ rọmọdọ́ọ̀nù tí rọmọdọ́ọ̀nù bá tún dé kó tún máa gbàwẹ̀ rọmọdọ́ọ̀nù wàtàṣújà lẹ́yìn tí ní sàbọ̀ àtà ilé yìí sẹ́yìnlá kó sì máa ṣe hajj tí o bá ní agbára tó bá ní kápá láti ṣe hajj kó sì máa ṣe. kọ́ọ̀là sọ́dọ̀kítà arákùnrin tó ń ṣe ìbéèrè yìí bá sọ fún àlọ́bì Muhammad sallallahu alaihi wasallam pé sọ̀dáàkà fàájìbìnà làwọn ó mọ̀rù tó gba ìgbàwá ìwá ó ní abáṣe ìmọ̀ àṣe ìmọ̀ yẹsánù wáyé sọ dínkù arákùnrin ló bí níbèrè òun náà ló tún wá ń mu ní fásitì pé bó ṣe jí bó ṣe jẹ́ gẹ́lẹ́ lówó iye ó wá béèrè ìbéèrè oríṣiríṣi lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní wakọ́ọ̀d ó ló bá tún sọ wípé akhbirni ani al-iman sọ fún mi nípa ohun tó jẹ́ kọ́ọ̀là bá tún sọ wípé sallallahu alaihi wasallam an ohun tó jẹ́ ìmánì ni pé kò gbọ́ ọba gbọ́ kò tún gba àwọn màláìkà rẹ̀ gbọ́ wàkútùbì kó gba àwọn tírà rẹ̀ gbọ́ wàrúsùlì kó gba àwọn òjíṣẹ́ rẹ̀ gbọ́ wálé yaumil akhir kó sì ní ìgbàgbọ́ nípa ọjọ́ kẹ́yìn wà á tún mi nà bil qadar kó tún wá gba kádàrá gbọ́ khairihi wa sharrihi èyí tó bá dáa nínú kádàrá àti tí ò bá dáa sọ́dọ̀kítà ó bá tún sọ pé òdodo ló sọ wakọ́ọ̀lù ó bá tún sọ wípé wà á kúbírì ní àìlèmí ẹ̀ṣáàdì ó ní sọ fún mi nípa ohun tó ń jẹ́ àlè ẹ̀ṣáàdì ohun tó ń jẹ́ dáadáa ó ní àjá àgùdà lọ́ọ̀ ànọ́bì bá dá lóhùn wípé ohun tó ń jẹ́ dáadáa òun ni pé kó o máa sin ọlọ́wọ́n ọba an ta'budu Allaha ka'annaka tarah máa fi ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí kò rí ọlọ́wọ́ bá máa fi ọlọ́wọ́ gẹ́gẹ́ bí pé òun rí ọlọ́wọ́ fa in lam takun tarahu fa innahu yarak tó bá ti ẹ̀jẹ̀ wípé òun bá rí ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ń rí ẹ eléyìí ni èyí tó ga jùlọ nínú òkò tẹ̀dá lè lè tó bá níyàn ga nípò ipò mọ́tàbàtò jẹ́ sáà alimọ́tàbàtò lùkúùlà al-Islam ipò àkọ́kọ́ òun ni kéèyàn ṣe Islam ó gba ṣàádà ó gba òun kírun òun gbàwẹ̀ òun yọ zaka òun lọ hajj ó sì dé ipò ló ga muslim ni ẹ òdìdí mú mi nígbà tí mọ́ni bá wá dénú ọkọ ẹ tó gbọ́ náà ọba gbọ́ tó gba àwọn òjíṣẹ́ gbọ́ tó gba àwọn màláìkà gbọ́ tó gbọ́ ọjọ́ gbèǹde gbọ́ tó gba kíra náà wọn bá gbogbo ẹ̀ pátápátá tó gbà gbọ́ bó ti fi wọ́n sí ipò tó náà bá yẹ kó fi wọ́n sí látara kó nímọ̀ nípa ẹ̀ ó wá tẹ̀lé ìmọ̀ tó ní nípa ẹ̀ ó tún wá gba kádàrá èyí tó bá dá èyí tí ò dá tó gba gbogbo ẹ̀ pátápátá kò ṣẹ̀yìn mímọ̀ náà wọn bá. nígbà tó bá ti wà báyìí wàá o ti wá di múmi o ti di onígbàgbọ́ òdodo lẹ́yìn ìgbà tó bá wá dé ipò eléyìí ipò tó tún wá wà lẹ́yìn yẹn òun náà ni pé mọ́tàbàtù ẹ̀ṣà ipò wípé gbogbo ibi tó bá wà tẹ́sìrò anàlọ́ àyàrọ̀ tí wàá máa ní fílì inú ẹ̀mí ẹ̀ ìmọ̀ àmọ̀dájú ìfúramọ̀ wípé ọlọ́wọ̀n bá ń rí ni yàrá ọ̀ka ọba ti ń rí ẹni yẹsùn kàlámàkà gbogbo tó o bá sọ gbogbo ẹ̀ ló ń gbọ́ wàyà àlàmọ̀ sí gbogbo tó o ṣe ní gbogbo ẹ̀ lọ́nà ọba nígbà tí èèyàn bá dé ipò yìí ìgbà yẹn lèèyàn tó gba ipò wájú ọlọ́run ipò tó ga ẹ̀mí wọn á di ọlọ́pàá bú wọn. muraqabatullah ìgbà yẹn làwọn ẹni wọn a máa ṣọ ọlọ́wọ́n ọba torí wípé bẹ́ẹ̀ yóò bá sí ń bẹ̀ àwọn ti gbà pé ọlọ́wọ́n ọba àlejò ọlá ń bẹ pẹ̀ láwọn. ẹ rí nínú ìtàn àwọn ẹni ìṣáájú nínú ìtàn àwọn ẹni ìṣáájú a rí arákùnrin kan àbí ọmọdé kan wọ́n ní kọ́ ṣe nǹkan kan ní nǹkan yìí ti pamọ́ oníkálukú lọ lúgbó àwọn tó kù ohun tí wọ́n ní kọ́ ṣe wọ́n ṣe wọ́n padà sílé wọn làwọn ti ṣe ibi tí òfin fẹ́ tó ra wọn ọmọkùnrin kan náà bá jáde nígbà tó wo bí àyè ló ṣàwúrò káàkiri ló bá padà sílé ohun tó ní ó ṣe kò ṣe nígbà wá sílé ọ ní kí ló dé tó ṣe ó lóun rí i pé kò síbi tó wọ́n wà àyàfi kó ṣe pé tó rí òun wà bẹ́ẹ̀ ó lọ́nu gbó ni mo lọ́nu gbó ìgbà tí mo wá wò káàkiri wá wò ah, ọlọ́run wà sọ́wọ́ tó rí i ó rí kó lòun pamọ́ lòrán kọ́ báyìí yẹn ipò èyí sáà nìyẹn nígbà tí yẹn wà bíi tí o sì yẹn ẹ wo ìtàn àwọn tí àlọ́ àdìọ̀tẹ́lá sọ fún wa àwọn tí wọ́n ń lọ tí wọ́n dé àyè kan tátẹ́gùn òjò ń fẹ́ tí wọ́n wá wò pé káwọn sá lọ sínú kòtò tí wọ́n wà nínú kòtò atẹ́gùn wá fẹ́ òkúta ńlá kan láti òkè àpáta ó sì ń bọ̀ lẹ̀ ojú omi tó ń gbà wọnú kòtò yìí atẹ́gùn èsì òkúta èsì bì nígbà tí gbogbo wọn wá wà ní àyè yìí wọ́n jẹ́ mẹ́ta wọ́n wá wò pé kí ni tí àwọn lè ṣe táwọn lè fi là nínú kòtò táwọn wà yìí ìkọlù wọn bá má bá wa pé ẹjẹ kóníkálukú wa máa bẹ ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn nǹkan tó ti ṣe síwájú ọlọ́wọ́n ọba nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìkọlù wọn sọ wípé wọn ọlọ́wọ́n ọba ní ọjọ́ kan àwọn tí wọ́n jẹ́ òbí mi àtàwọn ọmọ ebi ń pa gbogbo lé mo jáde lọ láti lọ wá nǹkan máa kí n tó wọlé ilẹ̀ ṣíṣú nígbà mo délé ó kú pé bò mo ti fẹ́ fún wọn mo dáná mo ti gbogbo ẹ̀ àwọn òbí mi lè sùn ó ló wá wà ní orí ìjókòó títí tí táwọn òbí fi jí orí ọwọ́ òun báyìí ni ó jẹ́ wà tí wọ́n ti jẹun wọ́n ti jẹun lẹ́yìn náà wọ́n sùn ìwọ lọ́wọ́ bá eléyìí tí mo ṣe mo ṣe torí tìwọ lọ́wọ́ bá ni tó bá ṣe pé torí tìwọ náà bá mo ṣe ṣe ìwọ lọ́wọ́ bá wàhálà wa kúrò níbi inú kòtò tá a wà yìí ànábì sallallahu alaihi wasallam ó ní kòtò yìí sì sún díẹ̀ nígbà tí ó bẹ náà bá pẹ̀lú nǹkan yìí. Nàá ní ìgbọ́bí tó wà ẹ̀ wọlé. so ẹlẹ́ẹ̀kejì òun náà jáde ó ní wọ́n lọ́wọ́ ọba ní ọjọ́ kan. arákùnrin kan wá ṣiṣẹ́ fún mi nígbà tí arákùnrin ṣiṣẹ́ láti àárọ̀ di bí ọ̀sán ó bá bínú lọ ó paṣẹ́ sí mi ṣe wọ́n iṣẹ́ ní ìdílé bù arákùnrin bá bínú lọ lẹ́yìn wá bínú lọ kò ẹni wá mú owó tó yẹ kó gbà yìí ó wá fi rẹ̀ ẹran nígbà tí ó bá di pẹ́ wọ́n bá pọ̀ for many years arákùnrin kò rẹ tó bá ṣiṣẹ́ ó kàn di ọjọ́ kan ó bá dé ẹ̀rọ yìí ti pọ̀ débi pé ẹni ìwò lè dámójútó mọ́ ó tún wá rà nínú àwọn owó tó ti tà lára ẹ̀rọ yìí ó fi ra ẹrú àwọn ẹrú yìí ni wọ́n wá gbójú sáwọn ẹ̀rọ yìí nígbà tárákùnrin wá dé ó wá mo lọ bí ó ní gbogbo ẹran tó wà ní àtàwọn ẹrú yìí òun lówó ọjọ́ yẹn ìyẹn bá má fi mi ṣeré má mú mi ṣeré owó tí mo fẹ́ gbàjọ́ ẹni mo fún mi èlò lówó náà jọ̀mọ́ arákùnrin bá ṣàlàyé fún sórí owó ọjọ́ yẹn ni mo fi ra ẹran òun gbogbo ilé ẹni tí kò gbogbo ẹ̀ ó fi kán lẹ̀ báyìí ó sì kò gbogbo ẹ̀ lọ. ó ní ìwọ náà tó bá ṣe pé torí ìwọ náà bá mo bá mi ṣe ṣe kìíní sáré àná ìwọ náà bá wá fún wa lọ́nà àbáyọ òkúta ìbá tún sún ẹnì kẹta dé ó ní wọ́n náà wọ́n bá ní ọjọ́ kan arábìnrin kan tó ní ẹwà dáadáa ó wá bá òun pé kò gbóhùn ṣe àlùfàṣà kò gbóhùn ṣe ṣì lọ kí sì ló ṣẹlẹ̀ pẹ̀lú arábìnrin kò ní o tó fẹ́ jẹ àtòun àtàwọn ará jẹ ìlera wa dé ló bá lọ bá arákùnrin pé kó fóun ní ohun táwọn á jẹ kó ra wọn lọ́wọ́ ṣẹ́ẹ̀sì mọ gbèsè ayé àwọn ọkùnrin tí ò bá ti tẹ́sì òun bá òun kọ́kọ́ sún ní ìlélẹ̀ ló bá ba sọ̀rọ̀ aburú pé àfi káwọn jọ máa fẹ́ra wọn ìyàwó lẹ́sìn ní obìnrin kò ń jẹ́ kó fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó torí pé ìyàwó níyàwó ni arákùnrin rí rárá òun ò ń ṣerú ẹ̀ arábìnrin bá tún lọ ṣùgbọ́n nira tún pé léke sí i nígbà tí nira dé arábìnrin bá padà lọ nígbà tó wájọ wá lulẹ̀ arábìnrin wa sọ fẹ́ nìyí ó ní ṣe o ti ti ilẹ̀kùn ó ní mo ti ti owó rè owó ti wà lẹ̀ arábìnrin wa sọ fún pé ah, ó wò ó ké ó bá wò ké tòótọ́ ó ti ilẹ̀kùn sọ́nà ó ti ilẹ̀kùn sọ́nà ọlọ́run máa ń wò wá ìbẹ̀rù sì bu arákùnrin látara bẹ́ẹ̀ owó tó pọ̀ àti oúnjẹ o kò farabèrè pé kó máa lọ láì ṣe aburú pẹ̀lú ẹ̀ òun náà wá sọ pé wọ́n lọ́hùn tó bá jẹ́ pé ní ìdí mo ṣe mo bá ṣe torí ìwọ náà bá fárẹ́sì àgbà wá fún wa lọ́nà àbáyọ òkúta tó ṣe wọn mọ́lẹ̀ oko tó ti ṣì wọ́n ti bọ́ táwọn lọ kí ni tó ṣẹlẹ̀ ìjọba mọ̀lọ́kọ̀ bá ti ma alẹ́ ìgbà àwọn ọ̀yọ́ dé ipò wípé wọ́n ti lọ́ọ̀ gẹ́gẹ́ bí pé wọ́n rí ọlọ́run ní ọjọ́ tá a bá dé ipò báyìí òun ni nàìjíríà máa dà nínú ilé wa máa dà làwùjọ wa máa dà tí ò báyìí débẹ̀ kò sí ṣéèjì o àwọn èèyàn máa pariwo change torí pé o tá à ń pè ní change ó bẹ̀rẹ̀ láti inú ọkàn ni tí ọkàn ò bá ti change ara ò lè change àwùjọ ò lè change àwọn obìnrin ò lè change ọkùnrin ò lè change ohun tó lè mú ìyípadà wá òun ni ká yí padà láti lo ọkàn wa ká bá ti yí láti lo ọkàn á wá padà affect ìgbésí ayé wa à ń pariwo afẹ́ change lẹ́yìn àwọn kan fẹ́ change àwọn kan ní láéláé àwọn ò ní change kó rọrùn láti túlé ayé ṣe tí a bá ti fi ẹsẹ̀ ọlọ́run bá ti ṣe lóbi jẹ́ pé rí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe lẹ́yìn lágbájá ló lè ṣe tàbẹ̀gùn ló lè ṣe kódà tàbá tún lè tọ́nà mú wa táwọn kó lè ṣe ìdẹ̀kùn dé ọlọ́run ti dẹ̀ wá lẹ́sìn torí gbogbo ìgbà táàbá ti tẹ̀ lófin ọlọ́run gbogbo ìgbà táàbá ti ní òfin ọlọ́run ọba kò sáàyè fún ìyá náà náà máa jẹ ẹlòmíì lè wò pé báwọn ìlú kan wà táǹpẹ̀ ní developed country lẹ́nu ṣe wọ́n gbádùn wọ́n lè máa gbádùn nípa pé wọ́n jẹun nípa pé wọ́n mu ṣùgbọ́n ìfàyàbalẹ̀ kọjọ bọ̀ ìgbòlónú ọkàn gbọ́ àlèjìnà mọ́nú wa tẹ̀tùmọ̀ inú qulubuhum bi zikrillah ala bi zikrillah ìtẹ̀tùmọ̀ inú qulub ọlọ́ọ̀ni tó ń jẹ́ ìfàyàbalẹ̀ látara ìmọ́nì ló ti máa ń wá gbogbo àwùjọ tí o bá ti sí ìmọ́nì bẹ́ẹ̀ ìyá ọlọ́run bá wọn máa jẹ wọ́n ni ló fi jẹ́ pé tí a bá fẹ́ ga tá a bá fẹ́ lọ wájú àyàfi ká tún àárín àwọn àgbọ̀ náà bá ṣe ká pa òfin ọlọ́run bá mọ́ so nígbà tí jìbìrì lè wá tánàbí ní kó máa sin ọlọ́run gẹ́gẹ́ bí kó rí ọlọ́run gbogbo bí tó bá wà kó máa wà lórí ẹ̀mí ẹ̀kọ́ náà bá ń rí ẹ kódà kó bá tiẹ̀ jẹ́ pé òun rí ọlọ́run torí pé ilé ayé tá a wà bí àlè fojú wa rí ọlọ́run ọlọ́run ni láti òdèrè kó hùn àbùsọ wàhúwa yóò dèrè kó làbùsọ ọlọ́run ní gbogbo ojú kò sí bó tilẹ̀ tóbi tó kò lè rí ọlọ́run ọba wàhúwa yóò dèrè kó làbùsọ ṣùgbọ́n náà bá rí gbogbo ojú ìtìlápò àlùjúzuhu wa ìrọ́dà tòlópòlì nígbà tí ọlọ́run bá sọ pé ojú pòun ní gbogbo ojú ara wa kan nìyẹn ẹ̀ka ara kan nìyẹn òun tọ́nà ọgbà lérò ní pọ́nà ọba rí wa. àìbójú lọ́lọ́run yìí tá a bá fọwọ́ ṣe kọ́ńkọ́ rárá èrò gbà yẹn ni pé ọlọ́run bá rí yẹn. ìkọ̀kọ̀ pamọ́ láyé fà lẹ́yìn ṣé òfin àrùn ìwàdà fi sábà fi sọ́nà kò sì pamọ́ fún lòlẹ̀. wúwa lẹ́bi sọ wíwòkùn fìlà àbáwí ní fàyàṣà torí pé ti fẹ́ pamọ́ òun ya àwòrán yín nígbà tẹ wà nínú òbí ìyá ya àwòrán yín gbogbo tó bá jẹ́ kí nǹkan yẹn rọrùn ọlọ́run bá ti gbogbo ẹ̀ ó tún máa jẹ́ kí gbogbo nǹkan ìkó rọrùn ṣèbí lè ní àwa ń gbé kámẹ́rà káàkiri níbi tí àmọ́ kan ń ṣọ́ wa wọ́n sì ṣọ́ wa wọ́n sì rí wa àwọn ọ̀nà ìlú ìyọ̀bí ti wá nìyẹn gbogbo tí a wá lò tàbí ṣe kámẹ́rà ṣì bá wọn kan tá a bá lò tọ́nà ọba ti ṣe kalẹ̀ ni à ń lo fóònù lẹ́yìn kí ló jẹ́ fóònù àwọn ẹ̀dá tọ́nà ọba ti dá nìyẹn ìmọ̀tọ́nà bá kàn fún àwa wípé ibi tá a bá so ilé ìkọ́ tá a bá so ilé ìkọ́ àti dàírẹ́tì nǹkan báyìí lọ síbi báyìí torí ẹ ká mọ títóbi ọlọ́run látara àwọn nǹkan tọ́nà ń ṣe fún wa èèyàn wà bí ìṣe wàá sì máa fẹ́ tó wà lamẹ́ríkà sọ̀rọ̀ kódò tó wá kọjá lẹ́kùn yẹn sì ẹ̀tún máa ríra yí báyìí ṣùgbọ́n ṣàdúpẹ́ fọ́nà ọba látàrẹ. àwọn òyìnbó yẹn àwọn pípù yẹn wọ́n gbọ́ wọ́n ní lákàyè gan-an gbogbo ibi tí ọ̀rọ̀ wa máa ń parí sí nìyẹn ah, òyìnbó lágbára o a ti gbàgbé ọlọ́run ọba àwọn eléyìí sì ní ó lè yọ̀yọ̀ kó o lo islam torí mọ́nà ọba àlìkí ọlá alihamdulilayi rabbil alamin alisana asana wa shukuru lahu nínú tá a fi ń sin lọ́hùn ní kó o lè kan ṣó la gbọ́dọ̀ máa yìí la gbọ́dọ̀ máa kí la gbọ́dọ̀ máa dúpẹ́ fún torí pé gbogbo àwọn nǹkan yẹn

àti ètò ìfẹ́ lórí nínú gbogbo àtọ̀dọ́ náà ló fi wá ọlọ́run sọ̀bjẹ́tì wọn fún yín ó ṣe wọ́n ní ìfẹ́ máa múlò ẹ̀yọ́ ọ̀nà ìlú ènìyàn tó gbogbo àwọn nǹkan yìí ọlọ́run bá ló lọ pẹ́ lé wọn lórí iná fi dáríkà la àyà ti lè kọ́ mi yàtà bàbá mi ọlọ́run láwọn kan ta sí rí wọn báyìí gbogbo ẹ tó bá máa ń ronú ó yẹ kẹ́ mọ̀ pé àmì ọlọ́run bá wà bẹ́ẹ̀ wàá fi sàmọ́ ìrísí kókó wà náà ti wà dùn ọlọ́run ní sọ́nà gbogbo tẹ̀síẹ̀ àti tẹ̀mú àti tọ́lọ́ sọ fún yín kó wá fún yín sọ́nà gbogbo ẹ̀ ń sọ̀kalẹ̀ sọ́nà ní ń sọ̀kalẹ̀ tí èèyàn kan bá wá gbé kankan léde tó yọ dáadáa káwá máa kí tí ò ló yẹ ká kí abẹ tó sọ nǹkan yẹn gan kalẹ̀ láti sọ́nà torí ìgbà tó sọ kalẹ̀ láti sọ́nà tó dún ilẹ̀ làwa ń wò pé afẹ́ afẹ́ afẹ́ yọ jáde lórí ilẹ̀ so lórí jẹ́ wípé afi akọ agbọ́dọ̀ dùgbẹ́ fọlọ́yọ̀bà ọlọ́run ti ọlọ́run yìí la gbọ́dọ̀ sìn àwọn èèyàn léwu tí èèyàn kan bá ṣiṣẹ́ ìyanu kan tó yà wọ́n lẹ́nu ọ́rí kò lè láàdà olú bá yí tayọ àdámọ́ àdámọ́ nǹkan òun ni pé ọ̀pá fáfẹ́rẹ́ igi lọ́pàá àdámọ́ ẹ̀ ni pé kó wà ní igi ọ̀pá wá di ejò ṣẹmẹ pé nǹkan yẹn ti tako àdámọ́ ọ̀pá nígbà tó pa wá di ètò kọ́ọ̀lì kò lè láàdà àwọn ẹlòmíà wá kàkà rẹ̀ wọ́n mú ẹni yẹn wọ́n bẹ̀rẹ̀ sí sìn torí pé ó sọ ọ̀pá dèjì. tábọ́ wá fẹ́ wò yìí ọba ṣe nílùú ni wàyí sàrúdùn ní ìmọ̀ta lọ́ọ̀dún náà sọ̀rọ̀ tẹ́ bá ka ìdẹ̀rọ̀ náà ọba ẹ̀ so kọ́nà ó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó islam wa islam ọlọ́ọ̀bá ní ó wà lórí àwọn nǹkan márùn àwọn nǹkan márùn yìí ló wà nínú àdéhùn ti jíbìrì yìí àlọ́bí sọ̀rọ̀ àlọ́sẹ́là nígbà tá lóbi wá dá lóhùn òun ní wà kúbírì ní àyíṣà ó wá bí àlọ́bí sọ̀rọ̀ àlọ́sẹ́là nípa nǹkan tí ìmọ̀ ẹ̀ tó kọjá ìmọ̀ àlọ́bí Muhammad sọ̀rọ̀ àlọ́sẹ́là ànábì wa sọ fún ó ní báyìí máa tún kìlò fẹ́. pẹ̀lẹ́. ó ní ẹni tó ń béèrè nípa kínní ó nímọ̀ nípa ẹ̀ gan-an ẹni tó ń bi lọ torí pé jìbìrì òun ni àáfàá fún ànábì Muhammad sallallahu alaihi wasallam òun là àáfàá fún ànábì sallallahu alaihi wasallam ànábì wa yóò yẹ pé ìwọ tó jáfà ní gan ó tóbi nípa èyí ó mọ̀ nípa èyí nílò ẹ mẹ pé ìyàlẹ́nu á tún bá wọn tó wá jókòó ànábì ọlọ́run làwọn ti gbà wípé ẹni tó nímọ̀ jù wọ́n wá bí ó wá ń sọ fẹ́ẹ́ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ bí i onímọ̀ dùnmí lọ́ ń pa nǹkan yìí ṣe mẹ́fẹ́ á sì di á sì wọ́n lè mọ̀ ìyẹn ni ó tó ṣẹlẹ̀ sí ànábì Musa alayhi salam ṣe rí ọjọ́ téèyàn bá ti dúró ní ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ àbíbò náà ti bá sọ àwọn nǹkan tí ò yẹ kéèyàn dààmú lé lórí èèyàn padà máa dààmú lé lórí wọ́n bí ànábì sọ̀rọ̀ àdìọ̀sálà ń pa ojú ò kódà ìwọ tó bí mi níbi tí mọ̀ ní kéré dé ó mọ̀ ń pẹ̀ ìlú mi lọ nígbà tí àwọn èèyàn àlọ́nìfọ́nmọ́ àyọ̀ sẹ́lá ó ní káànà Musa fi ìmọ́lá èmi ń bá ní ìsọ̀rọ̀ yìí ó ní Musa ń bẹ pẹ̀lú àwọn kan nínú àwọn ìjọ ọmọ Ìsírẹ́lì wàsálàhù ahad èèyàn kan bá béèrè lọ́wọ́ ẹ pé mọ́n àlàmù náà ṣẹlẹ̀ báwọn yẹn àwọn òbéèrè àti ìlànà tààdìbíyà àwọn òbéèrè tí èèyàn máa fi ń sọ nínú tí èèyàn máa fi ń sọ ẹ̀ta béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀dọ̀fọ̀lù ó pọ̀ lọ́wọ́ àwọn ọmọ ìsirẹ́lì àwọn ìbéèrè yìí sì ní kò ní ṣe wọ́n láǹfààní àwọn ìbéèrè yìí á kó ìlera bá wọn lórí ìlera ni kí ló dé tọ́lọ̀ ọba fi sọ súrátù Bákọ́rà súrátù Bákọ́rà torí àwọn ọmọ ìsirẹ́lì àti ṣe nígbà tí Musa sọ fún àwọn ọmọ ìjọ ẹ pé inna Allaha ya'murukum an tadhbahu baqara ọlọ́run bá pa yín láti pé kẹ́ ẹ pa màálù wọ́n bá bẹ̀rẹ̀ ìbéèrè oríṣiríṣi ìbéèrè oríṣiríṣi irú màálù wo akọ ní àbábo funfun ní àbídúdú àwọn ìbéèrè tí ò ní ṣàǹfààní ọlọ́run ní fàzábà tó wà wà màkàrù yẹ̀fààní ọlọ́run padà ṣàánú wọn torí pé wọ́n sọ wípé kálímọ̀ ìṣe aláwùjọ padà sọ gbà lọ sí bèrè oríṣiríṣi ìbéèrè kọ́ọ̀lù àtẹ̀tẹ̀kìdúnà àtẹ̀tẹ̀kìdúnà hùzùwà wọ́n fa musa padà ń bèrè ah, ṣé npbc èyẹ ni pẹ̀lú àwọn òbéèrè wọn wọn wọn npbc èyẹ ni nígbà náà ni ẹ̀pà nǹkan ẹ̀jẹ̀ tí wọ́n á bèrè wọ́n dààmú torí wípé màálù tọ́lọ́ ọba ní kọ́ pa màálù tọ́lọ́ ní kọ́ pa àdánwò yìí màálù tó ṣe wípé tí ò bá jẹ́ kọ́nà ọba kọ̀ kó mọ̀ ọmọ mú màálù yẹn wá fún wọn ni wọn ò lè wárú ẹ̀kọ́ rí wọ́n ní ká lọ pa màálù yẹn lórí ti yọ wọn ṣẹbẹ pé nínú ìṣe sí àwọn àǹfààní yẹn tó bá fẹ́ dà wọn lówó kan láàmú wọ́n lè ní màálù yẹn lò dáa máa pa ọ́ irú màálù tọ́lọ́ ní káwọn ọmọ lẹ́yìn mú ká pa olúwa bá ní àhàfà ah, wàhálà nìyẹn bó la ṣe fẹ́ rí ọ ẹ àbí nígbà ọba ni ẹ̀lọ́ wá màálù yẹ wá sọ́kùrọ̀ ọ̀hún fáṣẹ̀lú ìlà olóhà ọlọ́run ní màálù yẹ lò ọlọ́run ní kò gbọdọ̀ jẹ́ màálù tó jẹ́ wípé wọ́n ti fi wá ilẹ̀ rí ohun tó sì kọ́ mọ̀ ni pé màálù tó bá ti tó éèjì yẹn wọ́n gbọ́dọ̀ ti fi ṣe iṣẹ́ oko àwọn ọ̀dọ́ náà tún ní ọmú wá kó má dàgbà jù kó má kéré jù wọ́n tẹ̀lé máa ṣe. so ìkọ́nu wọn wá bí musa pé mọ́lá àlàmù náà lórí ilé ayé lè ní sáfì ẹ̀ ló nímọ̀ jù kí ẹ̀mẹ́ pé ìbéèrè burúkú ni kéèyàn kọ́ abá fa àṣìkìta ló nímọ̀ jù lórí ilé ayé lè ní àwọn ìbéèrè burúkú ni pé àwọn nǹkan tí ò ṣe mẹ́jọ ni ọlọ́run ní wà má utitu minal ilmi illa qalil gbogbo ta fún yín nínú ìmọ̀ kékeré báyìí ìmọ̀ sì ní amòrò nìsí nǹkan tó wà rẹ́lẹ́tìfù ni ohun tí ẹ e lè mọ̀ èmi lè má mọ̀ ohun tí èmi e mọ̀ òun lè má mọ̀ tó oníkálukú láyé sí ẹni wọ́n wá bí Musa àwọn èèyàn ìsìn ní tẹ́ẹ̀ bá tún dá wọn lóhùn ẹ̀sùn wọn wàhálà tí wọ́n bá béèrè béèrè àwọn ọmọ Ísírẹ́lì ìṣesí yẹn ó wà lára wọn dèlè ẹ̀rí pé oníwàhálà ni wọ́n tó bá bí yín ní béèrè tẹ́ẹ̀ bá tún dá wàhálà tún dé wọ́n lè sọ pé ó kọ́ ń pèrè láǹfààní àṣé kò tiẹ̀ mọ̀ kọ̀ọ̀kan aláwọ̀ àlàm kò ní í ṣe dáhùn lọ́dọ̀ tiwọn o pé ọlọ́run nìkan ló ní mọ̀jú kò ń ṣe dáhùn lọ́dọ̀ wọn o gbọ́dọ̀ sọ fún wa ni ṣe bó péré lánàá bí ọlọ́run wáyé tí nǹkan kan máa wá wà tó ní mọ̀ wọ́n á di àwọn èèyàn láàmú níbi pé ẹni tí ò bá ṣọ́ra á padà sọ̀sọ̀ kú sọ nígbà tó wá bí Musa mọ̀nà àdàmùdà sálẹ̀ tó nímọ̀ ju Musa Musa wá wò pé ah, lórí ilé ayé èdè mi làdó òun náà bá hánà ó bá sọ pé mi ọlọ́run bá dá ló pé kálà lẹ́sìn kẹsì olóòdì rárá abúdúdà xèdèrú ẹrú wa kò ní jẹ xèdèrú musa wà xèdèrú èèyàn kan tó wà tó ní lọ́jọ́ mi ìyẹn ló bí ìtàn musa àti xèdèrú nígbà tí musa wá ṣèrìn àjò pẹ̀lú xèdèrú tó tọ́ ó padà rí i pé aaa ọlọ́run ọba nìkan ni ìmọ̀ ẹ̀ga jùlọ. tẹ́ bá wo ìtàn yìí ọlọ́run ọba adékeọlá ó sọ fún wa nínú Suratul Kahf nígbà tí ọlọ́run ọba ń sọ ìtàn Musa àti Khidir ó ní wa idh qala Musa li fatah ọlọ́run ní ẹ̀rọ ti nígbà tí Musa sọ fún fatawu ẹ̀ ìyẹn ni ọmọ bọ́ọ̀lì ẹ̀ ẹ̀ tí máa ń ṣe bọ́ọ̀lì bọ́ọ̀lì tẹ̀lé gẹ́gẹ́ bí tó máa ń bá kó nígbà tí Musa sọ fún pé láàbẹ̀rọ̀hù ah, mi níyẹ̀ mi yíkò mi níjókòó hátà abìrùkọ mọ́tìmá àlùbàhárọ́ yìí ààyè tí odò méjì ńláńlá tó ti pàdé mi níyẹ̀ mi nígbò tí máa máa ṣe ìrìn àjò tí máa fi débẹ̀ áwò ámùbìyà ṣolùbà tí ìbá ti wá débẹ̀ bó ṣe pé for centuries kí n ṣàpọ̀ máa rìn kí má lọ mí ní Musa pé alayhi salam ẹrú wa kó wà ó jù lọ Musa wá wò pé ah, bó ṣe yẹ kó rí nìyẹn gbogbo ìgbà tó bá ń ṣe nǹkan kan láyé tó bá ti ń gbọ́ pé èèyàn kan wà lójú ọ̀nà yẹn tó tún nímọ̀ jù ẹ lọ o gbọ́dọ̀ máa sáré bó ṣe máa bá ẹni yẹn tí wàá lọ bá wàá tún ṣe àǹfààní fún àǹfààní tó ti wà lára ẹ tẹ́lẹ̀ kò ń ṣe pé inú àwa máa bí ẹ pé á àfààyẹ mọ onímọ̀ jù mí lọ á kọ́nà bá mu kúrò lórí ilẹ̀ kí ni ká ti gbọ́ rárá wàá tọ́ lọ ni ìyẹn làpọ́nlé fún wọn náà ó yẹ kí wẹ́ẹ́ tiẹ̀ máa dùn pé èèyàn kan wà tó nímọ̀ ju ẹ lọ pé tí nǹkan bá fẹ́ dàrú mọ́ ẹ lọ́wọ́ ìwọ náà tún máa ní ẹ tó máa lọ bá ẹ̀ẹ́dẹ́ fáwọn tó wà lókè yẹ ipò àdánwò ni tẹ́ tó wà nílẹ̀ bá ṣubú ṣẹ́fẹ̀ pé ilẹ̀ náà ni ẹ tó dúró nílẹ̀ báyìí tó bá ṣubú ó lè wó ṣeé ṣe kó fi ọwọ́ dúra àbí kọ́ ni nígbò bá máa ṣèṣe bóyá ọwọ́ lákọ̀rọ̀ ra dá tó wà lórí òkè lọ́nà èèyàn mélòó ló ní plane accident ìríjọ náà tí wọ́n yege èèyàn mélòó tó bá wà wọn ọ̀pọ̀ ṣùgbọ́n ewu mọ́tò accident ẹlòmíì orí lè ti fọ́ ẹsẹ̀ lè ti tẹ̀ ṣùgbọ́n a sì máa manage ẹ̀ náà ni ẹ tó wà lókè ipò tó le ni ẹ tó wà lókè tó bá ṣubú lẹ́ẹ̀kan báyìí ẹ wo rétí tí wọ́n á fi jábọ́ ṣùgbọ́n òkè yẹn kọ́ àyè pọ̀ mẹ́gbọ́n o ṣùgbọ́n mi ò rọrùn láti dé tí ọba wà lókè ẹ̀rí pẹ́lú lókè atẹ́gùn bá wà bẹ́ẹ̀ dáadáa ariwo sì kí ń pọ̀ lókè ìsàlẹ̀ wàhálà ti máa ń pọ̀ kọ́nà má dáadáa wò ṣùgbọ́n bí ìsàlẹ̀ ṣe wá dira òkè ó ṣòro dé tí ọba tó wá débẹ̀ àti mẹ̀sìn ilẹ̀ wàhálà sùn ni o wàhálà sùn ni o torí àwọn tó wà lókè náà tó bá tún wò ó gbà mí ìbí kọ́ yí àga yẹn láti ìsàlẹ̀ ni ṣẹlẹ̀ mẹ́kó rọrùn láti yí àga mọ́yàn lẹ́sẹ̀ láti ìsàlẹ̀. Musa ní òun ò ní yẹ òun ò ní gbò tó wọn a máa ṣèrìn àjò tó wọn a fi dí àyè tọ́nà ọba describe fún òun kó wọn a ti pàdé ẹ̀ mọ́júmọ́ àlùbáhàwẹ̀ yìí àbí tó wọn bá wá débẹ̀ látara pé bẹ̀yẹ jì òun ò ní yí òun ò ní gbò tó wọn a ṣàmàrìn ojú ọ̀nà ìmọ̀ ojú ọ̀nà tí èèyàn máa ń tán sí i. súnmìlà imam ahmed wọ́n bí imam ahmed wọ́n ní ilà mọ́tàyà imam tọ́lá àbọ̀lẹ̀ èlé ẹ ṣáà wá ìmọ̀ yìí ní ẹ̀sìn ẹ̀fẹ́ sí mi ìgbà wo gan-an lèèyàn máa wá mọ̀ di. ó ní ilà ìmàmà èèyàn máa wá sí ìyá fi kú ni o kò ṣe pé ah níbi táwa náà ti dé yìí ọjọ́ tí ìwọ bá ti wò pé o ti nímọ̀ débi kó o sinmi ọjọ́ yẹn lè parun sí délé o torí pé ìmọ̀ bó bá ṣe mọ̀ sí ni wàá tún máa rí bí àṣepé ti ẹ̀ mọ̀ kankan because nígbà tó ń ka ìwé kan lọ́wọ́ ibẹ̀ ló tún fi máa máa rìfá ẹ sí ìwé mi ìrìn àjò tún bẹ̀rẹ̀ wàá tún máa wáwé yẹn kiri nígbà bá tún rí yẹn tó tún kà ibẹ̀ náà ni wọ́n tún fi máa rìfá ẹ pé sórí gbogbo tèmi náà sọ yìí díẹ̀ nínú àwọn nǹkan tí mo rí nínú ìwé báyìí ni o tó bá tó ń fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ tún lọ kàwé báyìí wà tún lọ ní àná àbíjẹta mò ń kàwé kan ẹni yẹn wá mú quotation kan wá tọ́lọ́mbà ní rántí ọ̀rọ̀ yẹn wọ́n pa democracy ni wọ́n wá sọ nípa pé definition ṣẹ́mi pé tọ́wọ́ bẹ́ẹ̀ define wọ́n á ní government of the people by the people for the people àbí nígbà tí wọ́n wá ń sọ nípa àwọn èèyàn tí wọ́n kọ́kọ́ lo gbólóhùn yẹn láwọn tó súnmọ́ wa bí wọ́n dárúkọ kan náà president America nígbà tó wá dárúkọ ẹ̀ wọ́n wá tírèsẹ̀ òun náà lòun kà nínú ìwé kan òun náà lòun kà nínú ìwé kan wọ́n wá tírèsì ìwé ìwé ìwé téèyàn kan náà tún rí pé ọ̀rọ̀ tó náà sọ yìí ó ka ìwé báyìí wọ́n dẹ̀ padà discover pé ọ̀rọ̀ yẹn ń kọ́ ó wà nínú ìwé yẹn náà wọ́n á tún di pókè ẹni tí ó kọ̀wé yìí náà òun náà kàwé báyìí ni wọ́n wá tírèsì ẹ̀ títí títí wọ́n tírèsì ẹ̀ lọ ọkọ̀ tẹ̀ tó bí Jésù gan alayhi salam sẹ́mẹ̀pẹ́ tó bá wá definition democracy sẹ́mẹ̀pọ́ ti kó sí ilé àjò torí pé tó bá ń ṣe ìwádìí gbogbo òwe tí wọ́n ń dárúkọ fún ẹ yẹn o tún gbọ́dọ̀ lọ fẹsẹ̀ rìn lẹ̀ pé tòótọ́ ló wà ńbẹ̀ tòótọ́ ló wà ńbẹ̀ ìgbà ẹni wọ́n tó máa fi ẹni rìsájà so téèyàn bá ṣe ń wá ìmọ̀ sí wà á máa rí pé à ah, ìyẹn pé ò tiẹ̀ sí ìmọ̀ kankan nígbà tẹ́lẹ̀ omi fi kọ́ oríṣiríṣi inú mọ̀ ascot gbọ́kàn pé subject ṣẹlẹ̀ gbọ́tọ̀ ní pé aspect of knowledge but the whole subject pé wọ́n tún pé subject kan ní nǹkan báyìí báyìí so téèyàn bá ṣe ń wá ìmọ̀ sí i lebi pé gbogbo ẹ tó bá wá ìmọ̀ wọn kì í lè sinmi. alimọ́bù ahmed ó ní ìlànà màmá ó lè yà máa wá ìmọ̀ sí ìyàwó ikú mi ìyẹn ni tí sọ wípé láì abẹ̀rọ̀ hàtà abẹ̀rọ̀ kọ̀mẹ́tì máa ń bá àwọn ilé àwọn àbùdí àkókò ó ní ti máa fi dé ibi tí odò ńlá méjì pàdé tọ́nà rí kí n má ṣe ìrìn àjò yìí lọ for century fáwọn àsìkò tó pẹ́ ọlọ́run ní falamma balagha majma'a nígbà tí wọ́n wá dí àyè kan nasiya hutahuma ẹja ẹja ni wọ́n fẹ́ jẹ ara àwọn àfa àwọn akọ̀tọ́ láwọn ojú ẹja mi ò fẹ́ gbọ́ lórí ẹ̀sìn àfi lọ́dọ̀ àwọn àfa yẹn fáwọn kì í jẹja ṣùgbọ́n gbà tó yá bí ẹnu jọ́ mélòó kan sí ó ti bẹ̀rẹ̀ sí jẹja ẹran la máa ń gbọ́ pé àmì ìjẹran àbí kọ́ tiẹ̀ ní kéèyàn kan má jẹran kéèyàn kan wá lóhùn òjẹja ọtọ́ má ti wá ní olórí má jẹja ẹja gọ́jà lọ́bì Musa aleyhisalaam ẹja gan làwọn kan jẹ nílé nílé àjò torí pé kéèyàn tó máa jẹja nílé àjò kan tún dáa tó ti yé ẹjọ ń dàyọ láwo bí ẹran nígbà tó ń ṣe ìrìn àjò súyà ló wá kó sínú báàgì àbádìyẹ ó lè dẹ̀ láwo ṣùgbọ́n ẹjọ ń dàyọ láwo bẹ́ẹ̀ musa ó bá di pé wọ́n bá gbàgbé ẹja fatakọ́ta tàbí ìlà òfin ìbáṣẹ̀ ìsàrọ̀bà ọlọ́run ní falamọ̀já wa zakọ́lá ní fatahu àtìnà ọ̀dà àná nígbà tí wọ́n dí àyè kan musa ò mọ̀ pé wọ́n ti gbàgbé ẹja ìbí bá dé ó bá sọ fọmọ tó tẹ̀lé pé àtìnà ọ̀dà àná ó yá mú jẹ wá wá làkọ́ni làkínà mi sáfàrí nà á dà lọ́sọ̀rọ̀ à á ti pàdé ohun tó ń jẹ lọ́sọ̀ àtàà ìrẹ́ra kéèyàn ti rí rèrè kó ti rẹ̀ yàn pé á á ti rí i kọ́ọ̀dà ọ̀rọ̀ àjà ọmọ bá sọ pé ọ̀gá àbí ẹ̀ rí ni ìdá àwáyíná ìlàsọ̀kọ́rọ́tì nígbà tá a lọ fẹ̀yìntì níbi àpáta fàyínì lọ sí ìlú yòókù mo gbàgbé ẹja sílẹ̀ wàá máa ń sà ní ìlà ṣe ìtọ́jú ojú ló jẹ gbàgbé ẹja àyàfẹ́sù nínú ẹ̀kọ́ tí èèyàn bá gbàgbé nǹkan èèyàn sọ pé mo sí ìtukadà wọ́n mú mi gbàgbé nǹkan báyìí tó ti yé pápá jùlọ alukur'an kẹrin súnà kọ́ wa bẹ́ẹ̀ bí àpótí gbàgbé kuran rárá a sọ pé wọ́n mú mi gbàgbé kuran torí tó sùn ní máa ń mú yọ gbàgbé. wà á máa ń ta níhi la ṣe ìtọ́jú àdàkùrọ̀ èsì èsì ló gbà mí lágbè nígbà tó ọmọ yìí gbàgbé àfa gẹ́gẹ́ bí àṣìṣe tí gbogbo èèyàn lè ṣe ni kò fún onígbàjú pé a ah! oúnjẹ ta fẹ́ jẹ kò fún onígbàjú ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ báwọn kankan wà lóra ti ṣẹlẹ̀ àárọ̀ mọ́dá sí ó tó ti bàjẹ́ ẹ ó gba bí ẹja ó wá bẹ̀rẹ̀ sí kọ́mítì fún ṣé yẹn lè wò solution ok ibi tó ti ń nà bóyá ọmọ wa kú solution tọmọ padà mú wá wọn ní padà rí torí pọ́mọ ló padà sọ ibi tó ń gbàgbé ẹja sí ọmọ tẹ ti kọ́mítì fún gbogbo tó ti ẹ̀dẹ̀ padà sọ́pàá tó ṣẹlẹ̀ gan bí sì ti jó gbàgbé ẹ ẹ padà gbàgbé ẹ síbẹ̀ yìí nígbà tó rí báyìí wàtàkọ̀dà sabilahu fil bahri ajaba musa bá bẹ̀rẹ̀ àti ọmọọṣẹ́ ìtọ́jọ́ ńlọ yìí lẹ́yìn ìyàlẹ́nu bàbá ah, àgbàdo ẹja síbẹ̀ yẹn kọ́ọ̀lá dáadé kàgbà fún nàdàmà musa bá sọ fún mi pé ah, ibi tá à ń lọ gangan nìyẹn torí kọ́nà ọba ti fún ní àwọn àmì tá a fi mọ àyè tó ti máa pàdé Khidir nínú ìmọ̀sọ́nà ti fi mọ òun ni pé ibi tí bá gbàgbé ẹja sí zálìkà mọ̀kún nà náà ibi tá a lọ gangan nìyẹn ó yá nìṣó mbẹ fárúta dà àlà àtàrí ìmọ̀ ọ̀sọ̀sọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí tírèsì orí ẹsẹ̀ wọn orí pàbí tó gbà ó dàbí pa gbàbí ó dàbí pa gbàbí àgbàbí fàwájàdà abidan nígbà tó máa débẹ̀ àfa àgbà bá ó ti jókòó dé wọn àfa àgbà wọ́n wá ó ti jókòó dé wọn torí kó ṣeé ṣe káfa àgbà náà kọ́nà tó rán ọ súdẹ̀tì kó yá lọ bá àfa àgbà ń dùbà yìí kọ́nà ti sọ fún àfa àgbà náà pé ọmọ kíhùn kan ń bọ̀ tó máa wá rẹ́jísítà ẹ wò ní àjò àfa náà gbọ́dọ̀ méjì àrẹ àbílẹ̀ nǹkan ọdún bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ fàwájàdá àbẹ̀dámílẹ̀ ìbáàdìnà ìkọ́ nínú àwọn ẹrú wa àtẹ̀yìnà rahmatan nínú àwọn ẹrú yìí akóhùn náà ní rahma òun náà ní àdìọ̀wúwa ànábì ọlọ́run lòun náà xidúrù ànábì ọlọ́run lòun náà. wà á lamnahu min ladunna ilma a sì fún ní àwọn ìmọ̀tá pè ní ladunni ṣé ní lọ́dọ̀ àwọn àfọ àpapà jùlọ lọ́dọ̀ wa bí wọ́n máa ń pè yín kọ́ ní alẹ́ ìlímù ladunni ìlímù ladunni ìlímù ladunni ìyẹn ní ìmọ̀ téèyàn kọ́ tọ́lọ́ kọ́ fi mọ̀ yàn. ó lọ bọ̀rọ̀ àwọn bí bá ń kiri kò fẹ́ lọ lé kéwú ó kọ̀ fẹ́ wà lólé ní oríṣiríṣi ti wa ní ilẹ̀ hàmù tó ju ilẹ̀ hàmù lọ ọlọ́run ni wà dákúlọ́ wà yọ àìlè mokòlò mọ́ ọlọ́run ni ẹ̀ fáyọ̀ náà tẹ́ bá ti fáyọ̀ náà náà fún ní nínú àṣírí ìmọ̀ òun lè fáyọ̀ náà àṣírí òun tí èèyàn bá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fọ́múlẹ̀ náà ni pé àìmánì kéèyàn ní ìmánì téèyàn bá ti ní ìmánì kó máa ṣe táwùbà kúrò bí ẹ̀ṣẹ̀ téèyàn bá ti ń ṣe táwùbà irú ẹni yẹn apayọ̀ lọ tó rẹ tó ń ṣe táwùbà ó ti gbẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ òun tó sì ń jẹ́ payọ̀ lọ́hùn òun ni ìgbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ téèyàn bá ti wá gbẹ́ṣẹ̀ jù sílẹ̀ tó payọ̀ lọ́hùn ìmọ̀ adé ìmọ̀ adé kọ́lọ́mà ṣàfihàn wa ní ìmọ̀ ọlọ́run náà fi ìmọ̀ mọ́ wá láti ọ̀dọ̀ wa ní tó láwọn àlọ́bí ọlọ́run bá máa ń kọ́ wọn ní ìmọ̀ ní yàtọ̀ sí ìtọ́ tó ní mú Musa nígbà tí Musa débẹ̀ lẹ́yìn ìgbà tó sálámọ̀ sí tó ti kíra wọn hal àtẹ̀lẹ̀ọ́kà ohun tó bá tó jẹ́ lógún ló àwọn ẹni ìṣáájú tí wọ́n bá lọ síbì kan torí pé ìrìn àjò ẹsẹ̀ wọn pọ̀ ṣùgbọ́n wà lè ní àti ẹ̀ mánéjì àsìkò wa ìkan nínú àwọn àfà bóyá ìmọ̀ àlèmọ́mù dárò kò sì ní àwọn àfà ìdí ìdí that is why tí wọ́n bá ń sọ pa tíra tí wọ́n kọ tí wọ́n bá ní kẹ́yìn kan wá kà wọ́n tíra ìjọba fún yín fọ́tí yìí èsì ẹ̀ wá ka tíra tí ìmọ̀ mùbá yìí kọ ẹ̀ nílé kàtó ẹ wá wò pé gbà wo wọ́n wá tún máa sọ wípé ìmọ̀ òbí tún ha sórí ẹ wá bá wọn ah, jẹun wọn yàgbẹ́ wọn sórí ibo náà ti ráyè ṣe gbogbo nǹkan yìí alimọ́mù dárò kùtù ní tí èèyàn kan bá wá wá tẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ báyìí akọ̀rọ̀ra kóbi fún yé ni pé kẹ́ máa bóun gbẹ́ kọ́lá ìyẹn ni wípé ohun tó máa ń pè ní other people's time tí èèyàn bá ń ṣe nǹkan èèyàn máa ń lu àsìkò àwọn ẹlòmíì láti lè rásìkò ṣe nǹkan tó rí wípé ẹlòmíì ò lè bẹ́ẹ̀ ṣe ẹlòmíì ò lè bá wa hápò ránṣorí àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ẹlòmíì lè bá wa pọn mi àsìkò tí wọ́n fẹ́ bá mi pọn mi tó bá gbẹ tó bẹ pọn mi àsìkò yẹn wàá lò láti ṣe kí ni tí òtí èèyàn kan bá ti dé tó gbẹ́jọ́ wá ìmọ̀ọ́mù akọ̀rọ̀ra kó fẹ́ǹsì fún ẹni ṣá bàbá ń gbẹ́ fẹ́ǹsì bàbá ń gbẹ́ fẹ́ǹsì torí pé wọ́n fẹ́ kásìkò wéyìí bó ṣe ń rojọ́ yẹn náà máa gbẹ fẹ́ǹsù ká sì máa dẹ́ ẹ lóhùn wọn wó sí àsìkò tó bá débi kan fún wọn fẹ́ lọ gba ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹlòmí àti ìrìn àjò láti mọ̀dínà lọ sí mísírọ̀ tó bá ti ṣe ń débẹ̀ tó kí afá yẹn tán báyìí nǹkan báyìí báyìí mo bá wa tó bá sì fi ń gbà tó kọ́lẹ̀ báyìí assalamu alaikum wa rahmatullah ìpàdé tún di àdùkìyà mọ́ torí pé ìrìn àjò wọn pọ̀ tó bá sọ̀rọ̀ àwọn ìmáàmù Bukhari rahimahullah ó ti gbọ́ pàfà kan wà ní sírọ̀ àfà kan wà ní sham àfà kan wà ní gbá àfà kan wà láwo ọ̀dọ̀ gbogbo wọn sì ló fẹ́ dé tó ní tó fẹ́ lọ gbà lọ́dọ̀ wọn nínú ìmọ̀ tó láwa débì kan ni wọ́n wá pàṣẹ ẹjọ́ tó kọ́nà ọba kó ṣàánú ẹ̀dùn kọ̀ọ̀kan wa. Musa wá ṣàlàyé kí ló ń fẹ́ atẹ́bìrúkà aláàjọ àdìmọ́ ni mímọ́ ọ̀lẹ́mìtà rúṣídà ṣé kí n tẹ̀lé ẹ̀ kí n má ṣe bọ̀ ife káàkiri lórí májẹ̀mú wípé àwọn ìmọ̀sán náà bá fún ẹ̀yẹ kó lè fi mọ̀ mí kó lè fi àwọn ọmọ yìí kó fi mọ̀ mí. nígbà tó bẹ̀rù kọ́ọ̀dà tíṣà sọ̀tọ̀ pé ìnáka lan tẹ̀sẹ̀fín àmọ́ ìyàsọ̀ mi wọ̀ téèyàn bá fẹ́ wá ìmọ̀ èèyàn máa ń ní sùúrù. kíra kan wà lọ́wọ́ mi wọ́n pè ní suwarun ní sọ́bìrì lẹ́rùlámà àwọn àwòrán nípa sùúrù àwọn àfa onímọ̀ ní ìgbà tó bá ń wá ìmọ̀ èrí àwọn nǹkan ìyàlẹ́nu àwọn ìyà táwọn èèyàn jẹ lórí ọ̀nà pé wọ́n wá ìmọ̀ ṣé ebi la fẹ́ sọ ni ṣé ìdẹ́kókó la fẹ́ sọ ni ṣé yìí kéèyàn fi lẹ̀ láfẹ́ sọ ni ẹlòmí arìnrìn àjò àfa kan nínú àwọn ẹni ìṣáájú ó wá ìmọ̀ lọ ni ní ìgbà táfà yìí máa padà délé ọmọ tó bí tó di ọmọ oyún tí ẹni oyún tí ìyàwó ẹ̀ gbé sínú nígbà tó fẹ́ travel torí pé travel ń gbà yẹ àwa náà mọ bó ṣe rí nígbà míì ẹni tó travel ìlú kan ló travel lọ ó lè tún lè jí ilé atúbalẹ̀ ló kó ẹrú abátúndẹrú ibi tó ti ń ṣerú yẹn torí pé ìmọ̀ tó wáyé ló ṣáà jẹun tó múmú lọ́pọ̀ ẹ̀ iye òtún ní kọ díẹ̀ kó tún màmá wa mọ̀ pẹ̀lú bó ti jẹun ọjọ́ tó lọ bá wa ní kó bọ́ bóyá gbà ẹ lọ àwọn aráàlú àtó padà rí ẹlòmíà sì lọ torí pé téèyàn bá fẹ́ ṣe nǹkan kan láyé yìí àwọn nǹkan tá a máa estimate fún tá a bá padà bọ́ sínú nǹkan yìí á padà rí tó kọjá ó ta estimate ẹlòmíì àti wò pé ọ ń sọ pé lukọ ń jẹ́ kí nílẹ̀ yẹ kí n tiẹ̀ sáré débẹ̀ láwádìí pọ́n rìn rìn rìn rìn rìn wọ́n débẹ̀ o àsìkò tá à ń sọ kò sí fóònù kò sí mọ́tò nígbà tá a fa ìmọ̀ padà délé ọmọ tí ìyàwó ẹ̀ bí ó ti dì mọ́ọ̀mù lóru àfa kọwọ mọ́ṣáláṣí ni nígbòde mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ìlú wọn nínú sọ́nà sì ni pé bí ọba ń ṣe ìrìn àjò tá a bá ń darí bọ̀ ká kọ́kọ́ lọ mọ́ṣáláṣí ká yan lọ́fílà méjì àfa ìbáwọn mọ́ṣáláṣí láti yan lọ́yọ lọ́fílà ó ṣára fa ìlú ń ṣe wá sí inú ẹ dùn ó nífẹ̀ẹ́ sí ó ṣàwò gbà ah, ẹni ilé mọ̀ọ́rọ́ sọ nígbà tó wá gbọ́ wá sí tán ló wá gbéra ló bá lọ ní ó ṣàṣeyàwó ẹgbẹ́ ìyàwó dùn arábìnrin orí ojú ọtí ń kọ́ ìyàwó ẹ̀ bá ní à ah, ló ti bímọ kò sọ kò sọ lórúkọ báyìí báyìí kódà ó wà mọ́ṣáláṣí lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tó fi ṣe wá inú afa yìí tó pé á ah, ọmọ òun lòun bá ló ń ṣe wá sílẹ̀ ẹ̀kọ́ yìí kọ́nà má ṣẹ̀ṣẹ̀ dáadáa fẹ́ẹ́ lọ́kọ́ so ìlera wà bí ìmọ̀. Khidiru sọ fún Musa pé innaka lan tastati'a ma'iya sabira ó ní nẹ́bà láyéláyé ó lè ṣe sùúrù pẹ̀lú mi. torí pé ṣe rí àwọn àpá oríṣiríṣi làwọn àpá torí pé ṣe rí tí àwọn àpá bá tún rí wọn tó mọ iyì mọ wọn á tún fẹ́ kó dààmú lórí ẹ̀ àwọn common people lè wá bá fàǹdé kan béèrè béèrè káfà sí sáré fún wọn ní ìdáhùn àwọn tó bá jẹ́ special student wọ́n lè máa béèrè lọ́sẹ̀ kan àfọ òní sọ fún wọn àfọ òní sọ wọ́n lè máa tẹ́lẹ̀ sí gbogbo àwọn ẹlòmíì ṣùgbọ́n àwọn tó jẹ́ special student torí ń pé lú ẹ̀kọ́ tó fẹ́ kó kọ́ ní sùúrù wọ́n fẹ́ kó kọ́ ẹ̀kọ́ pé èèyàn máa ń ṣe sùúrù ẹ wà wọ sọ̀hábà rọ́bì àlàáyé nígbà tó yá wọn kì í lè béèrè béèrè lọ́wọ́ àlọ́bí sọ̀rọ̀ wà àwọn sọ̀hábà àgbà yẹn wọn lè béèrè béèrè lọ́wọ́ àlọ́bí sọ̀rọ̀ wà lóyún sọ́dà ó tọ́ bá wá náà ni pé ah, wá àwa náà yorùbá oko dé ń sìn kókó bàtà sórí kọ́ ni. bóyá trainers canvas ló rọra wọ̀ lórí agbádá ló wá wọnú mọ́ṣáláṣí tí ẹ mẹ́kọ́ gbogbo wa náà bẹ̀wò pé ah, àwọn ará abroad lélẹ̀ sí wa ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. so nígbà wa roko yẹn bá wá dé kò sí béèrè táwọn béèrè inú àwọn sọ àbàbá wa dùn tó bá ti dé pé alhamdulillah kéèyàn bá ti ẹ̀ béèrè àgbọ̀ ìdáhùn sí ànábì máa fún sọ̀rọ̀ máa lè ọ̀sẹ̀ náà àwọn atúkẹ́kọ̀ọ́ látàrí àwọn máa ń tijú láti béèrè torọ́ náà di kọ́ṣọ̀ wọn torí pé nígbà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn náà ti ẹ̀jẹ̀ káwọn fi rí mú mímọ́ sọ̀rọ̀ máa lè ọ̀sẹ̀ náà ẹni omi ìfẹ́ ni òbí ànábì sọ̀rọ̀ máa pé ẹ ṣẹ́mọ̀ kí èèyàn kan lọ́wọ́ mọ́ṣáláṣí sí pé àwùsàs èmi kan níta ló ní ìbéèrè kó lèmi náà ní ìbéèrè ẹjọ́ àwùsàs bóun náà ti máa ń fún kàtà ṣáfà aṣọ fún ẹ pé ó yá gbé mú sókè àbí gbé wálẹ̀ tí ó ti yé àwọn òbéèrè yẹn pọ̀ táwọn sọ ábà náà máa ń béèrè ọlọ́run wa sọ fún ọ pé yáyọ alẹ́ dín náà gbọ́dọ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo látẹ̀s ánùwàdà àṣìyà ẹ má máa béèrè ń pa àwọn kọ́kọ́ ìtúbìdà alákòó ìdásókò tẹ́ bá ṣe béèrè táwọn bí bá sọ fún yín ó máa kó nira báyìí arákùnrin àwọn kan béèrè lọ́wọ́ ànábì sọ̀rọ̀ wà lọ́sẹ̀ lájọ́ kan wọ́n lọ bá ànábì ní sọ̀rọ̀ màálù ọ̀sẹ̀ lá ànábì ní sálù ni mọ̀ ṣì ẹ béèrè ń tẹ́ bá fẹ́ nígbà wàhálà ti kọjú oníkálukú wa béèrè béèrè oríṣiríṣi èèyàn kan bá béèrè pé ya Rasulullah mọ̀nà àbí ìrí òjíṣẹ́ ọlọ́ọ̀ta ní bàbá mi àfa kí wọn náà wá bí mi sì pé ta ni bàbá mi ìwò mọ́dádì ẹ̀ mọ́dábì àdóbi sallallahu alaihi wasallam ó sọ fún mi pé àbúkà kádà bàbá ẹ lágbájá ni àwọn afáwọn òkèwẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé nìyẹn bóyá ẹni tí ò mọ bàbá ẹ ni ṣe máa tó bá jẹ́ ọmọ obìnrin èyí tí ó bá jẹ́ wípé wọ́n ṣèyàwó kán tó fẹ́ kán tó fún yẹ̀ lóyún kò ń ṣe ọmọ bàbá yẹn wẹ́ àlóbi ní ìgbà bẹ́ẹ̀ sáńdá ẹnu bí bá dìde ó ní ya Rasulullah ìrì òjíṣẹ́ ọlọ́run àyínà ábì ibo ni bàbá mi wà bàbá mi tó ti kú yẹn ibo ló wà abúkàfì náà inú lọ́mbà bẹ́ẹ̀ wà tó ń jóná báyìí ló bá jókòó ìbàdújẹ́ dé ábìfì ah, náà bàbá mi wà lóná ànábì sallallahu alaihi wasallam rahmatan lil alamin ọlọ́run ni wàá arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ni aro sallallahu alaihi wasallam o wa ṣàkíyèsí lára pé ah, ọ̀rọ̀ yìí kó bá mi gbé bára kò lè ànábì bá fà mọ́ra ó Abdullahi tí gbogbo yín mọ̀ wà abáàkà àti bàbá tiẹ̀ náà sì dáa iná làwọn bèbè yìí wà. torí pé bàbá àná ti sọmọ sẹ́lá náà ń ṣe Islam òòṣà táwọn ará mọ́ka ń ṣe náà gbogbo wọn jọ ń ṣe. ṣé ẹ̀mẹ́ pé ńgbà tí àná ti sọmọ sẹ́lá ti ní bàbá tòun gan ara ọkùnrin ìfúkálẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ni. Ah. kéèyàn bá tiẹ̀ fẹ́ kàǹkò ta ló yẹ kéèyàn bá kàǹkò tó ju wa lórí lọ tó bá ti jẹ́ pàjọ kàǹkò ni jẹ sí kan náà lájọ wà bá kàfé náà ti pèsè gbà arákùnrin bá ká fi ẹ má máa béèrè béèrè tó bá béèrè béèrè náà ìbéèrè tó ṣe pé tó bá béèrè ó lè padà kó ìparun bẹ́ẹ̀ èèyàn béèrè rẹ̀ tó kọ́ lọ ṣàánú wa. Musa sọ fún ẹ̀ẹ́dẹ̀rù sọ fún Musa pé òun ní lè ṣe sùúrù torí pé ojú ọ̀nà ìmọ̀ ìkọ́lù àwọn afáwa wọ́n sọ̀rọ̀ kan fún wa wípé nínú àwọn afá táwọn kéwú lọ́dọ̀ wọn ní Saudiya tí bàbá yẹn bá ń sọ̀rọ̀ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ sókè yìí wọ́n kò bẹ̀rẹ̀ sí máa ń wí gẹ́gẹ́ ni gbogbo ẹ̀yin fẹ́ẹ́ ti sùn lọ sẹ́yìn nígbà bàbá gbóhùn sókè oníkálukú abásáré dìde torí pé bàbá ti rọra wí gẹ́gẹ́ ni ó ti wí gẹ́gẹ́ ẹ̀ẹ́fẹ́ lè gbé jíṣẹ́ nu wọn báyìí ẹ̀ gbogbo ọ̀nà sọ so ẹ tí o bá kí ah, kí ló ṣe fún àzù náà ah. ababiru ababide wàhálà ọ̀sán àzù pọ̀ jù kọ́nà má ti wá nínú ọ̀kẹ́ síra ẹtí máa ń yapa tá a bínú jáde kúrò níbi oríire lásìkò ṣẹ̀fẹ́ yà àmọ́ èèyàn sọ̀rọ̀ láyéláyé ò ní lè ṣe sùúrù ojú ọ̀nà wọn sì lé tòótọ́ ọmọ ìyá wa kọ́ wá kí wá bí lánàá mo wá ń padà bí wọ́n pé àfa àbó òní lè ké orí wọ́n ní ustaz ẹ ti mọ̀ mí náà bí mo ṣe máa ń ṣe mo rẹ́jísítà síbi kan mo bẹ̀rẹ̀ ṣùgbọ́n gba ọ̀rọ̀ business ọ̀rọ̀ business mi bá tún lọ mọ́ mo wá sọ fún wọn ní ìlú kẹwàá ń sìn ìlú àǹfààní ni téèyàn bá wà ní haúsá ilé kí wàá rọ ó ṣe é lọ èyí tẹ̀ ṣiṣẹ́ sọ̀rọ̀ tẹ̀ ṣiṣẹ́ lájà bíà kẹwàá sọ pé kọ́kọ́ fẹ́ gba kí ó látùbà tẹ̀mẹ̀ pé lè fi wá di rẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n lọ́dọ̀ wọn lọ́wọ́ àwọn nǹkan yẹn rọrùn kí ló fàájọ mọ́ láǹtà ṣàfihàn àmọ́ ìyàsọ́ mi rọrùn ìmọ̀gán máa ń sọ fún wa ó lè ṣe sùúrù mélòó mélòó ẹ wo iye àwọn tó bá wọ primary school ẹ lọ sí secondary school ẹ wo iye tó ti jáde àmì ìdúpẹ́ lọ sí kọ̀dọ́tọ̀ mi lọ ṣe ìdúpẹ́ máa lọ tẹ̀lé dáńfó àbí bẹ́ẹ̀ kọ́ ni ìtọ́ sọ pé àbí wọ́n ti wà ó ní ẹ̀wù mọ̀wé wọn níwọ̀ pé àwọn tíṣà ni wọn kọ́ ló ṣe yẹ kọ́kọ́ wọ́n ti lọ sùn síbi iṣẹ́ wọ́n ti rán lámàlà sọ ọdún mẹ́fà tó yóò fi ka secondary school àmàlà là máa fi rà káàkiri àbí mélòó mélòó ẹ tó wá wọ secondary school tó bá ti parí secondary school báyìí ó parí náà nìyẹn ẹ wá láwọn èèyàn tó wọ yunifásitì mélòó lẹ tó ń ṣe masters àwọn tó ṣe masters mélòó ló ṣe phd àwọn tó wá ṣe phd mélòó ló wá ṣe ẹni ọ̀dà kọ̀ọ̀sì mọ́ lẹ́yìn ìgbà yẹn pé à tó nípa ti wá di doctor kò túmọ̀ sí pé àtúntà ní máa wá ìmọ̀mọ́ mélòó ẹlòmíì orúkọ yẹn lásán ló kọ̀ kù mọ́ lára ṣùgbọ́n ìmọ̀ yẹn gan ti kí ni ó ti di old fashion ìmọ̀ ayé àtijọ́ ló ń gbé káàkiri so ìmọ̀ ojú ọ̀nà tó jì mí tí ò kì í rọrùn láti rìn. wákàtí fata spear ó sọ fún Musa pé bóòdù yìí fẹ́ ṣe sùúrù àdámọ́lá ń tó ṣètò bí yìí kúbìrọ̀ ohun tó lóye ń pẹ́ bóòdù yìí fẹ́ ṣe sùúrù pẹ́ ẹ tí ò mọ̀ pa ẹ́ jì ó wá bọ́ sí jẹ́ fún un fẹ́ ṣe ṣe mọ̀ pé gbà gbogbo ẹ̀ bá dojú kí ló máa ṣe asákò ibi ẹ̀ á padà lọ pe àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yẹn nígbà bá dojú mọ́ lọ́wọ́ pé ìrìn àjò a fẹ́ rìn tó bá dojú rẹ̀ Musa ó ní lè tẹ̀lé mi mọ́ Musa ní àrárá o kò ń ṣe bí irú èmi sàtẹ́gì lórí insha Allah ah insha Allah ó máa ṣe pàtàkì kéèyàn máa sọ ọ́ sàtẹ́gì lórí insha Allah sọ̀ míràn insha allah wàá bá mi lẹ́ta ṣe sùúrù wàlà àásì ìlàkà amúrọ́ mi sì ní ìsòmí mi ní yapa ẹ̀ ẹ tó bá gbọ́dọ̀ yapa ẹ tó kọ ẹ tí o bá ti yapa kéèyàn kan wa lẹ́kọ̀ọ́ ó wá ní káṣà pírátíkà a tí o bá ti yapa ọ ẹ tó fẹ́ bóyá physics àbí nǹkan kan ló ń kọ́ wa àwa débi tó ti ń sọ̀rọ̀ nípa iná ló wá ní sìn practical ta fẹ́ ṣe ó yá gbogbo yín iná ta dá kalẹ̀ yóò yẹ wá máa kó sínú ẹ̀ ẹ wá máa kó sínú ẹ̀ pa wọ́n ti ní ká bá yàpá wa ń pa wa ló bá kó sínú lọ ìwé tó bá ṣe bẹ́ẹ̀ ànábì ní inú náà yẹn ló bá gbàdé náà ti dà á náà àwọn sọ̀hábà wọ́n ṣèrìn àjò ànábì wá ń àmì ìwúlé wọn lórí nígbà wá débi kan bóyá bí òun náà fẹ́ dán imọ́ ni wọ́n wo ni ó wá ní kán kó igi ìṣẹ́pẹ́ igi iná wọ́n wá da iná ló wá ń jò àmì ìwà ni ó yá tafazọ́ọ̀lì tafazọ́ọ̀lì ó yá ó yá wọ́wọ́ ló ná inú iná bá wò ìwọ ó yá ìwọ́wọ́ ló ná àwọn kan bá sọ pé rárá inú iná bá wò torí pàfẹ́ wọn náà la ṣe ń tẹ̀ lánàá nìyàn sọ́dọ́ bá ń lọ sẹ́là ojú ọ̀nà táwa tẹ́lẹ̀ yẹn fàájì pọ̀ mẹ́ẹ̀. bọ́n torí ń pàfẹ́ wọná láàṣẹ mu tí mọ́ àṣẹ ṣìnà mọ́ bó ṣe ṣìpù tó yẹ àmú gbó mọ́ àṣẹ kiri ìwọ́n tún àrárá o tó bá jẹ́ yẹn ni <laughs> rárá o wọ́n wá délé wọ́n wá rìpọ́t fáwọn ìṣòro máa ń sọ. a ní ní kásẹ̀lì yàn fún wa báyìí ló ní ń gbàdá dóde ànábì ààrẹ tó wọ̀ bẹ́ẹ̀ lóye wọ́n ní torí pé ibẹ̀ ni ò bá jẹ́ ilẹ̀kùn ma máa gbàdé di jahannama bẹ́ẹ̀ bá ti dé kúrú yẹn báyìí jahannama sílẹ̀ sọ̀tẹ́ tó bá jẹ́ tó kọ́ wa lẹ́kùn bá ti pa wá láṣẹ àbúrú àgbọ̀dọ̀ jápa àṣẹ wọn. ó ní suru wà bá mi lóní sùúrù ẹ rí Musa ṣe sùúrù tòótọ́ látara ìṣáàlá ọlọ́run ní fàdábà tó ń ha wà màkàdù yàfààyè. àwọn ọmọ ìsirẹ́lì tó ní kọ́ pa màálù lẹ́ẹ̀kan ọlọ́run ni wọ́n pa ṣùgbọ́n wọ́n fẹ́ ilé máa pa torí pé insha allah ò sọ téèyàn bá ti sọ insha allah ó máa ti dé kọ́nà ọlá ní kí nǹkan ṣe ṣe ẹ̀rí arákùnrin kan ó fẹ́ lọ rẹran léyà àwọn ọ̀tọ̀ ìyàwó ẹ bá sọ fún pé àló ah, lọrẹ lọ ìyàwó bá ní àbújá ah, ní ah, ẹ bá sọ pé ìṣàlà ìṣàlà ò ti jẹ tí káàsì wà lọ́wọ́ mi ò tún ní ṣe ìṣàlà àbúbá lọ́jọ́ òótọ́ làbúbá wọn chance wọ́n bá gbowó lọ́wọ́ àbú àbúbá padà sílé lọ́wọ́ òfìfo àbú ẹ̀rọ ńkọ́ àbú ọwọ́ chance àbú tó ń ṣe àlọ́ àbúbá kówó jọ kówó mi jọ wọn ọ̀rọ̀ àbúlé tí tó fi ṣe ìṣàlá o àbúlé ìṣẹ̀rọ wa nígbà tó fi ìṣàlá so ìṣàlá òde èèyàn máa ń sọ ni ọlọ́run ní wàlá takú ẹ̀ wàlá takú lánà ìrìn fa ìlú dáàlì kàbọ̀dà ọlọ́run ní láyéláyé ẹ̀ gbọ́dọ̀ máa sọ pé máa ṣe nǹkan báyìí lọ́jọ́ wájú ilá ayé àṣà àlá àyàfi kẹ́ sọ pé ìṣà àlá wàásù rọ́bàkà ìlànà sí tó bá ti wá fẹ́ ṣe nǹkan tó rántí sọ insha kò ṣe fíkìrì tó pọ̀ tó bá padà rántí. so ọlọ́ọ̀bá àlejò ọlá padà jẹ́ kí Musa kó ráwọn sùúrù yẹn ṣe ibi tó wá rí sùúrù yẹn ṣe dé ibẹ̀ náà ni ẹ̀kọ́ yẹn dé ó sì súnmọ́ pé àwọn nǹkan tọ́lọ́ ń fẹ́ kó mọ̀ náà ni ọlọ́run jẹ́ kó mọ̀ o pé ìmọ̀ wà o ohun tí ọlọ́run sì fẹ́ fún Musa ni pé kó sọ wípé nígbà tó bí ní ìbéèrè yẹn kó sọ pé Allahu a'lam òun tọ́lọ́ ń fẹ́ kó musa nìyẹn kó sọ pé ọlọ́run bá ló ní ìmọ̀ jùlọ ṣùgbọ́n ṣe ní fífà ìmọ̀ sọ́dọ̀ ààrẹ ó fi tì sọ́dọ̀ ààrẹ ọlọ́run wá fẹ́ kó kẹ́kọ̀ọ́ kó lè máa jẹ́kọ̀ọ́ fún gbogbo wa ọlọ́run ní gẹ́gẹ́ bí ìtàn yẹn wọ́n bá ń ṣe ìrìn àjò wọn lọ ó ní wẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ mo ti rẹ́jísítà ìjìnlẹ̀ kí wa fàyín ní sábà àtàlẹ̀ ṣùgbọ́n ní àwọn conditions tí o bá fẹ́ rágbà admission bí kan ṣe lọ́kọ́ máa kọ terms àti conditions fún èèyàn pédúrù ní ilé kéwù tí wá ń bí standard model of time a máa ń gbà pọ̀ nínú fọ́ọ̀mù wa àwọn nǹkan tá a ti wá kọ síbẹ̀ falatas alè àìṣeńké tá ti bẹ̀rẹ̀ class ó gbọ́dọ̀ béèrè béèrè o hata ó fi bí títí títí tèmi gbọ̀ngbọ̀n wa fi ṣàlàyé fún ẹ o ó gbọ́dọ̀ béèrè léèrè o tá a bá ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yìí fáńtọ́là kọ̀ musa ní mo gbà wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò àwọn méjèèjì hátà ìlà rọ́ọ̀kì bá fi ṣèkì ìlà ẹwu ẹwu lé ayé ẹni pé kò rọrùn orí ìrìn àjò ni musa wà o ṣe é rí tẹ bá wo ìtàn kòrò àrùn ìtàn musa ló pọ̀ jù torí bí ẹ̀kọ́ pọ̀ lára lọ́dún musa oríṣiríṣi challenge ló fẹ́ ọ̀tọ̀ ní ìrìnàjò ẹ̀ lọ sí mọ́díyàn mọ́díyàn látòdì Egypt ó sì ìrìnàjò lọ mọ́díyàn ẹsẹ̀ ní o ẹsẹ̀ ló fi ṣe ìrìnàjò ìlera ẹ̀ pọ̀ ìrìnàjò ní ìlú tó kó sí mi ọlọ́run ni wọ́n bẹ̀rẹ̀ ìrìnàjò yìí nígbà tó débẹ̀ wọ́n bá débi ọkọ̀ ojú omi Khidru bá ní àtúmọ̀ àwọn ọkọ̀ ojú omi wọ́n bá kó sínú ọkọ̀ ojú omi kọ́ọ̀dà nígbà tó wá wọnú ọkọ̀ ojú omi ọ̀rọ̀ pọ̀ ha Khidru bá dá ọkọ̀ ojú omi lu téèyàn bá dá ọkọ̀ omi lu kí ló bá ṣẹlẹ̀ á padà capsize ni nígbà tó mi bá fi wọ bẹ̀ á kẹ́rì araba tamusa kọ́ọ̀dà ọ̀rọ̀ kọ̀tà àlìtókòrè kọ́ àláhà áà ṣé ó dálu káwọn tó wà nú wọn kojú omi yẹn kọ́ba lè parun ni lakọ́ni jí ìtàṣẹ́ ànímùrọ̀ à ah, ọ̀rọ̀ ńlá ló dá yìí o ọ̀rọ̀ ńlá ló dá yìí à ó tó ṣe ìburú ṣẹlẹ̀ pé kò sí lè yọ̀ọ́ ṣe lè ga tó tó bá ti ṣàbùrú gbogbo gíga àpọ́nlé yẹn kọ́nà máa di àyẹ̀pẹ̀ rẹ̀ tíṣà ìní tòótọ́ à ah, eléyìí tó ṣe yìí ó fẹ́ pààyàn léléyìí nígbà tó sọ bẹ́ẹ̀ ó ní lẹ́sìn wá nìyẹn o kọ́ọ̀là alábàkù náka yìí náka láta tàbí àmọ́ yẹn sọ̀rọ̀ yọ̀ mí nǹkan mọ́ ẹ pé ojú ọ̀nà ẹ̀kọ́ lé òní lè ṣe sùn ìgbà yẹn ni musa wọ́n sí condition lókè àkọ́dí ni máa ṣe sùúrù tòótọ́ ó ní nísìn mo ti gbọ́ ó ní má bínú yẹ̀tẹ̀ má bínú látò àkéèdè téèyàn bá ṣàṣìṣe o gbọ́dọ̀ máa jẹ́ kó nira fún ẹ láti sọ sọ́ọ̀rì wọ́n máa ń sọ pé àwọn kálímọ̀ márùn kan wà wọ́n ṣe pàtàkì gan nínú ẹ̀ ní sọ́ọ̀rì wa téèyàn bá ṣàṣìṣe kéèyàn lè sọ tẹ́tẹ́ ṣe tí ò dáa kó sọ́ọ̀rì ohun tó máa ń tún ṣe òṣè díẹ̀ àìmọye àwọn ẹlòmíì ibòmíì ogún lè ṣẹlẹ̀ látara ìsọsọ́ọ̀rì ẹrù táwọn ìjọba fi mọ́tò gbára wọn títì ẹ̀dùn sáré bọ́ọ̀lẹ̀ tuntun bá sórí sá àwọn onímọ̀lúwà kan lọ sọ fún wa bí kan bẹ̀rẹ̀ jọ wọn ó lóun kọlu mọ́tò ó dárúkọ mọ́tò yẹn àwọn mọ́tò ńlá ni àwọn kìíní bọ́mbà kan máa ń ṣe sára kìíní yẹn olówó mọ́tò yẹn ó bá fọ́ ẹ̀ mìíràn mọ́tò ó láwọn tí àwọn jọ wà ní márúwá bóun ṣe níbi tí mọ́tò yìí lágbára dé sísẹ́mù mọ́tò kọ́kọ́ bàjẹ́ ilẹ̀kùn òṣèṣí mọ́ àwọn òsì mọ̀ ọ́ sàkọ́ ní fẹ́ tó bàbá olówó òsì ẹ̀ lè jáde ẹni kó olówó fowó ra kú ni tó bá jẹ́ pé wàhálà kan náà ló ṣẹlẹ̀ bóyá mọ́tò ń jóná ni bí ò bá ṣe jóná sínú mọ́tò ẹ̀ náà nìyẹn báwọn mọ́tò yẹn tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí sísẹ́ẹ̀mù àdàrú ni mọ́tò bá lè ṣì ó ṣàṣẹ̀ tẹ bọ́sì tẹ bọ́sì ṣe gbogbo ẹ̀ kó tó di gbogbo ọ̀ta ó láwọn tó ń gbénu mọ́tò ọlọ́run ní káwọn ẹni yẹn jẹ́ èèyàn dáadáa wọ́n sì lò láákàyè wọ́n ti wọ́ òun bọ́lẹ̀ tó ti ń gbà òun pé kí ó yàtọ̀ bá lẹ̀ ẹ̀dígẹ́ ó nígbà tí bàbá olówó máa bọ́ sábà ó bá gbogbo àwọn lórí ìdọ̀bálẹ̀ yìí bó tiẹ̀ jẹ́ pé mùsùlùmí ò ní dọ̀bálẹ̀ ewu ẹ̀ torí pé mùsùlùmí ò ń dọ̀bálẹ̀ pé yọkàn àyàfi fọ́lọ́ wọn mọ́ tó bá bá rẹ rú kọ̀ndíṣọ̀ yẹn àdúrà ló máa kọ̀ gbọ́dọ̀ máa wà nínú يا حي يا قيوم برحمتك الكريم اصلح لي شاني كله ولا تكل نفسي لطرفة عين اه Ọlọ́run má dàbí dáàbò káàtà ó délé báyìí tí wọn náà bá wá délé wàá wá fi dúdú jẹjẹ lórí gentleman tí ó ti yé bàbá máa bẹ̀ ẹ má bínú sà ṣùgbọ́n kó wá dọ̀bálẹ̀ ìwọ mùsùlùmí ò lè ṣe ṣùgbọ́n torí pàwọn ẹni yóò gbọ́ yé wọ́n ti dọ̀bálẹ̀ ẹ̀tọ́ ti dọ̀bálẹ̀ ló gbọ́ yé pé àkíní dọ̀bá kò lẹ́tọ̀ọ́ ìwọ tó bá dọ̀bálẹ̀ fún irú ẹ gbọ́dọ̀ bàjẹ́ gbọ́dọ̀ bálẹ̀ fún ẹ ìwọ tó kúlẹ̀ fún irú ẹ á dídé dídé dí nígbò wá débẹ̀ ọwọ́ tiẹ̀ náà wá bọ́ olúwa sọ fún òun pé á ah, ṣorí mírọ̀ tó fọ́ yìí two hundred thousand naira ni o ẹni ní tí wọ́n bá ti ta kẹ̀kẹ́ òun yìí kò lè pa two hundred thousand tó lẹ́ni yẹ kọ̀ lè ká wọ́n dìde ó sì wọ ọdún mọ́tò ó sì kì í ó ní jọ ìlú ti pa five hundred naira ó ní kó ṣe ń dé bóyá tẹ̀lé ni òun kọ̀ ní óyá òun gbowó lọ́wọ́ àwọn pásẹ́njà báyìí òun padà lọ lé yìí e. pé ẹ́ iṣẹ́ tèmi ní parí <laughs> tó ta fẹ́ yọ ọ́ bẹ̀ wípé kí èèyàn lè sọ sọ́ọ̀rì ohun tó máa ń tún ṣe òṣè díẹ̀ ẹ wà lọ́bì Musa kí ló ṣe ah, ẹ má bẹ Musa látò àkéwì ìlú mọ̀nà mo gbàgbé ni ẹ má fi òfin mo gbàgbé ẹ má fi mú mi wà látò rẹ̀ kó ní mi lẹ́ àmọ̀lì ẹ̀rọ sọ̀rọ̀ ẹ má tàtà rẹ̀ fìyà jẹ mí ẹ má fara ní mí fàtọ́ làkọ̀ ọ̀gá náà ìwọ tó bá wà gbó agbára ìbínú ló gbọdọ̀ pọ̀ jù nígbà tó ti náwọn ṣàṣìṣe wọn bá tún bẹ̀rẹ̀ ìrìn àjò hata ìdá lákìyà gulaman wọ́n bá pàdé ọmọdékùnrin kan fakọ́tàlà nígbà wọ́n pàdé ọmọ yìí Khidru bá pa ọmọ yìí. kọ́ọ̀là àkọ́tàlùtà lọ́sàn-án subhanallah ó pa ẹ̀mí èèyàn zakiyatan ẹ̀mí tó mọ́ ẹ̀mí ọmọ kékeré bí kọ́ ìrìnà sí káàkiri ẹ̀la ló pààyàn ní ìsìn ìlú wọn náà wá pa Ah, á làkọ́díjì tàṣe àlòkúrọ́ yìí tó ṣe tẹ́lẹ̀ yẹn ṣe àṣemúrọ́ ni aburú ni ṣùgbọ́n lẹ́tà ibò yẹn lè wà gírẹ́tà Paul tíṣà bá sọ pé àà alábàbò nàkà ìnàkà láti sẹ́bi àwọn ìyàtọ̀ ah ojú ọ̀rọ̀ ẹ̀kan lé ojọ́ mọ́ àbí òle tó bá jẹ́ àwọn ajá àdísá padà pé eléyìí ọ̀daràn ni tí wọ́n bá pẹ́ lára ọṣẹ àjọṣe wọ́n sì ní àbùdọ̀ tó bá járì á jẹ̀gbẹ̀ èèyàn náà sì máa wò pé kó má lọ jẹ́ pé ṣùgbọ́n mi lè ta òsò yẹn má gbàgbé pé kíndírù ànábì ọ̀nà òní o afẹ́ wa ń gún orí èèyàn pẹ̀lú ọṣẹ àfa wa sọ pé pé ìnáka láǹtà tàbí àmàlì àtọ́jọ́rọ̀ a ò ní lè ṣe sùúrù ni tó bá ṣe sùúrù tá a bá gún ọṣẹ ìtọ́ wàá mọ ń ta bẹ́ẹ̀ fi ṣe wàá sì mẹ́kọ́ lọ́ngàn ló rán wa kò ń ṣerú ẹ o rárá o ànọ́bì ọlọ́run ní xeziru ànọ́bì ọlọ́run ní musa ọlọ́run sì lórí fa torí pé mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ téèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀nà téèyàn máa fi ń ṣe àyẹ̀ṣà tíṣà òun ni tó bá rí fa èèyàn ẹ̀rí pé téèyàn bá fẹ́ kàwé sí bá pẹrẹ nínú ọ̀nà tó máa fi ń da téèyàn fi ní fàsìkò ráre lórí ìwé téèyàn fẹ́ kà òun ni pé kọ́ rí fa èèyàn pé á lágbájá tó ti kàwé báyìí torí ẹni tó kà yẹn ẹni tó sọ òun ti kà ó sì fi ráǹfààní ẹ tí ìwé bá pé mẹ́wàá ń sìn ẹ lè rí ní kò jẹ́ pé repetition ẹ lè rí ní kò jẹ́ pé rẹ́gbẹ̀ kò kàn sí ìwé tí ò láǹfààní ṣùgbọ́n àǹfààní wọn pọ̀ jura wọn lọ tí wọn bá fẹ́ kàwé yàrá máa ń pè wọn ló láǹfààní jù torí pé kò sásìkò so wọ́n rí ọlọ́run ọba ló wá rí fa Musa so ọlọ́run kọ́ ló rí fa àwọn sáfà tó bá ráfà tó ń fi orí èèyàn kan ṣe tètè sá lọ fún un má sọ pé ẹ bóyá fi ṣe sùúrù orí ajá ló kọ́kọ́ fi ń gọ́ṣẹ́ wọ́n ìnákàlá ń tẹ̀sẹ̀ ní àsọ́bìrọ̀ níbo túyá olórí èèyàn ìnákàlá ń tẹ̀sẹ̀ ní àsọ́bìrọ̀ ò ní lè ṣe sùúrù níbo yá ló bá kó èèyàn mẹ́wàá lọ́kọ́ gbogbo orí ẹ̀ nínú odó ló bá wí ìnákà á rárá o. kọ́ọ̀là ìnsà àzùkà àìṣe ìbàdà musa wa sọ gbogbo ẹgbẹ́ fẹ́ má bínú lóòótọ́ mo ti ṣẹlẹ̀ kan ṣùgbọ́n lẹ́yìn ilé mi lè ṣe bẹ́ẹ̀ ó tún wá fẹ́ àṣù ẹ̀ pé àlóhùn ò ní ṣe mọ́ ó ní kí n ti wá béèrè ní ìlẹ́yìn eléyìí fàlà sọ̀ ìbò ni má bolo ṣe ìrìn àjò lọ. kọ́ni balakita mi ladun ní ẹ̀rọ ìdọ̀rọ̀ tó lòdì gbẹ kíìsì lọ́wọ́ mi náà tẹ́lẹ̀ fàtọ́là kan wọ́n bá tún bẹ̀rẹ̀ ìrìn àjò wọn padà hata ìlà àtàyà àhìlà kọ́rìyà tèlè sàbàámà wọ́n bá dé lùlù kan ibi ìdílé wọ́n bá béèrè lọ́wọ́ àwọn aráàlú ìpè ẹ̀jọ́ ẹ̀bùwá mú ẹ̀bùwá ló jẹ ní omi fàábàwò ayùdọ̀ yìí fò wù àwọn aráàlú ìbájá àló ah, ah, jẹta lè fún yín àwọn ìtọ́jú aráàlú àwọn ìtọ́jú arìnrìnàjò kò sí tó kọ̀ wá ayé lé o ah, ayé lé o àlú ẹ̀kọ́ ni dáàbá yín sì kọ́nà ọba tó ṣe àlọ́ wa. wọ́n wọn wọ́n bá rí wọ́ọ̀lù ògiri ìfẹ́ wó fa àkọọ̀rọ̀ nígbà tó rí báyìí pédúrù bá pe Musa ó ní yá Musa bàbọ̀ bàbọ̀ bàbọ̀ ògiri tó fẹ́ wó yóò lò ṣé ẹbẹ tó gbogbo tó ti ń ṣe tẹ́lẹ̀ lójú Musa nǹkan burúkú ni nísìnyí wá fẹ́ ṣe dáadáa ó ní yá ògiri yóò gbọ́dọ̀ wó Musa wá ń ṣèmọ̀ pé ah, ó wá sọ pé láwùsíta làtàkọ́tà àléyìn àjẹrọ kálù bá fẹ́ ni ó bá gba owó lọ́wọ́ àwọn ẹni ògiri ló fẹ́ wó nílùú wọn yìí láti bá wọn mọ́ yìí amikọ́ fún wa ló ń jẹ ọ̀ fún wa tẹ́mẹ̀ pé yẹn ó wà pàmí bíbù ẹ wà wọn sọ àbáńgbà tó ń ṣèrìn àjò tí wọ́n lọ lóòlù kan àwọn náà ní káwọn aráàlú yẹn fún wọn ní àyè kan fún wọn ní ìtọ́ máa jẹ wọn gbà wọ́n wá wà níbì kan tí wọ́n dúró sí tí wọ́n wo pé kí làwọn fẹ́ jẹ báyìí ṣé fi mẹ́ pé ọlọ́run bá lékè ọlá ó máa ń gbàdúrà gbogbo wa lára ara wa ni dókítà máa jí láàárọ̀ aṣa káàrù títí mọ́ṣáláṣí kó tó lọ pé wọ́n bá lékè ọlá má ìjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ wá ń tọrọ àlàáfíà ọlọ́ àgbàdúrà dókítà àwa wò pé wẹ́ẹ́ máa fún yín lálàáfíà látara bẹ́ẹ̀ kádùá dókítà náà lè gbà kẹ́ni lọ sọ́dọ̀ tiẹ̀ náà ó sì òye kí ẹ kó nǹkan tó wọn àti àwọn ìyàwó ẹ̀ náà fi jẹun àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó jẹ́ mẹkáníìkì òun náà máa bẹ náà pé wọn náà jẹ́ ń ta o implication àti ẹ̀ náà ni pé wọn náà gbogbo àwọn tó lo mọ́tò jẹ́ kí mọ́tò wọn máa bàjẹ́ o ó kọ̀ má délẹ́kùn pé wọn alásídẹ̀ẹ̀tì ẹ̀sùn ti ń lo egun èèyàn àdúrà ti abájọ bíi ẹni tó máa lásídẹ̀ẹ̀tì kò lásídẹ̀ẹ̀tì torí ẹ tí egungun ìwà fọ́ bóun náà ti fẹ́ gbé wá bá wa káwa tó egungun so ọlọ́run bá so gbogbo ìgbésí ayé yẹn pọ̀ mí ló fi jẹ́ pé kò sí tọ́nà máa ṣe báyìí tí ò ní sóore ńlẹ̀ wọ́n wò pé ah, opportunity ni ṣé wá nígbà tó ń sọ abàdí àyè yìí ọgbà wọn láyé ní òlu yìí àkekè bá ta ọba wọn ẹ tó di ọba olórí tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí àkekè bá ta wọ́n bá lọ gbogbo nǹkan tí wọ́n ní kò sí ìtó jẹ́ wọ́n ti wá bẹ̀rù pé tí ọba yóò ní kú báyìí àwọn kan ní wọ́n kàn rántí ni pé àwọn àjòjì tó wọ́n ní ìlú yẹn ìdíje àbí wọ́n bóyá wọ́n máa ní nǹkan kan tí wọ́n lè lò sí wọ́n ti lọ bá wọn sọ abàmì yẹn nígbà wọ́n á béèrè pé ah, báyìí báyìí wọ́n bá tẹ̀lé wọn lọ́lọ́ pé ah, kàbá bá yé sí ìdí ẹ̀ ẹ máa fún wa lójú ẹ̀ opportunity wọ́n ní ẹ bá wọ́n ní ẹjá sí ìdí ẹ̀ wọ́n bá ka súrọ́ọ̀tì fàdíhà wọ́n bá fẹ́ atẹ́gùn ẹ̀ sí ojú ti àkekèé tó ti ta ilé ẹ̀jẹ̀ ti jáde ń bẹ̀ arákùnrin ti dìde gbogbo ìlera tó wà lára ẹ̀ sí lọ. ẹ rí àwa mùsùlùmí á ní nǹkan àkíkà fún wọ́n ní ejò ó ta èèyàn ejò sọ̀yàn jẹ wọ́n wá ẹ̀ka sọ́dọ̀ fífa díà sí kọ́ wá kà á sí ẹ̀rẹ́ pé ah, ẹja lọ sí tù táwa ìlọ sí tù èmi ò balẹ̀ àkàwọn nǹkan yẹn fún ní nìjẹ́rì tí wàá bẹ̀ àìmọye a ti rí àwọn ọ̀rẹ́ wa tí wọ́n pọ̀ tákété títà wọn kà ní sọ́ọ̀tù fàájìá lọ. àwọn ẹlòmíì máa sáré pé lọ sọ síìtì ṣùgbọ́n ara wọn tó yẹ pé fàájìá lásán lọ́kà wọ́n á sì kábà ẹlẹ́sẹ̀kẹsẹ̀ rìlí fàásìlè ara sì tù wọ́n. so àwọn sọ̀hábà nígbà tó wá ṣe tó ṣe kíní yẹn sáájú àgbà wọ́n fún wọn lẹ́rọ wọ́n wá mú lọ jíṣẹ́ fàlọ́bì tó wà sọ́lá pé agbẹ́rán báyìí báyìí ló ṣe jẹ́ o àlọ́bì yìí kọ́ lọ jẹ́ pé kò sí láì sí lẹ́yìn tó ti yé Khidiru wa sọ Musa sọ fún Khidiru tó bá fẹ́ ló yẹ ká gbowó lọ́wọ́ àwọn fífi yìí náà nígbà tó sọ báyìí ṣẹbẹ̀ pé ọ̀gá sì ti ní kò gbọdọ̀ bí òun ní ìbéèrè ọ̀gá bá sọ fún pé haza fìrọ́kù bẹ́yìn wà bẹ́yìn náà ìdí ló pe yàtì máa dé wá bẹ́yìn àti ẹ̀ àkọ́kọ́ mo ní o bá bí ní obìnrin ìkejì mo ní o bá bí ní obìnrin ẹlẹ́kẹta fún ni a sì ti jọ ní májẹ̀mú pé tí bá ti tó bá tún ti béèrè lẹ́yìn ilé kò sí ní àjùmọ̀ ìgbà yẹn ló ṣe wàá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún un ó ní torí àkọ́kọ́ amọ̀sẹ̀fìnà ọkọ̀ ojú omi tí mo rí tí mo dá ìwọ̀ sí yẹn fàkánà ti mọ̀tàkì àwọn ọmọ aláìní kan lọ ni yàmọ̀lú náà fi báhà àwọn ọmọ yìí fi lórí ojú omi fàárọ̀ tu àná àìbà mo gbà lérò láti fi àlékù sára ẹ̀ torí wípé kí ni wàkánà wàrọ̀ àhùn mọ́lì ọba kan wà tó wà lẹ́yìn wọn ọkọ̀ ojú omi tiẹ̀ lè sáré dáadọ́ máa tó lépa bá wọn sè yá àkọlù kúlà tẹ̀sí ilẹ̀ tẹ̀sí ọ̀sùpà ọba yìí tó bá ti rí gbogbo ẹgbẹ́ náà kò ju omi òun máa ń jẹ àgbà ni àwọn pirates àbí kí ló bá ń pè àwọn ọ̀dà orí omi yẹn iṣẹ́ táwọn ọba yẹn ṣe sí àwọn ọmọ ẹni yẹn ṣe nìyẹn tó bá ti rí ẹ tó ní mọ́tò tó dùn wò báyìí wọ́n máa gbà ní yábọ́lẹ̀ kọ́ máa ń tó o ní kọ́ ló máa fi ṣàbẹ̀wò fún wa so ó ní ìdí nìyẹn ṣùgbọ́n tó bá ti débẹ̀ tó ti rí bíà ah, ọkọ̀ ojú omi ilé ìjó ẹ̀jẹ̀ káwọn ilé máa lọ jáde ó ní òǹgbà ti mo ní nìyẹn sẹ́mi pé ìmọ̀ ọkọ nìyẹn tó pamọ́ fún ló sá ó ní ìdí tí mo fi dá mi nìyẹn o wà á mọ̀ ìgbòlá ó ní sọ orí ọmọ tí mo pa yẹn bàkánà àbáwá hùn mọ̀ mìíràn sórí àwọn òbí ẹ̀ méjèèjì onígbàgbọ́ òdodo ni wọ́n fàkọ̀síná ayòrò nípa búmọ̀ tòbòyá náà wà kó fọ̀ ìpayà wa wá ní pé tọmọ yìí bá dàgbà irú ṣìnàràbù ló máa yà ṣìnàràbù ọ̀dà olè àbí èwo tún ni olè iná olùkọ́sí àbí kí wọ́n máa pè é náà olè lùsì o ti wo fíìmù àbí wọ́n kárẹ̀ orí nǹkan wò tó bá bèrè orúkọ sọ ábà mẹ́wàá ń ṣe fún ẹ kó nílè dárúkọ ẹ̀ ṣùgbọ́n oró tí ìkọ́jú àwọn ògbóǹtẹ̀ olè Nàìjíríà ọlọ́run ní ṣe ogun wa lólè o. ọlọ́run ti mọ̀ pé àwọn ọmọ báyìí àwọn èèyàn bíi kiri àwọn ọmọ yìí máa yà ọlọ́run wá ní kápá torí pé kí ni ọlọ́run fẹ́ fún wọn ní ọmọ òbí tó máa ṣe wọ́n láǹfààní torí ẹ̀rọ ta tó kọ́ yẹn fàkàdà lè àwọn ọmọ kéékèèké méjì náà lọ ní mẹ́yìnì ọmọ ni wọ́n bàbá wọn ti sílùú mọ̀dínà àwọn ọmọ yìí náà wà ní òòlù wọ́n wà ní síìtì yẹn wàkàdà táṣàwù ṣọwárí ní abẹ́ ilé yẹn káńzò láwùmá àwọn treasure àwọn kan rọ oríṣiríṣi ó wà táwọn bàbá wọn ti fi pamọ́ fún wọn kalẹ̀ sínú ilé yẹn bínú ilé yẹn ti wá wà gbàgbọ́ ọmọ yìí ti dàgbà wọ́n kàn pa ilé yẹn sì lé pé táwọn ọmọ ẹgbẹ́ oníbàdàgbà ń bọ́ wọn a máa mójútó nǹkan wọn tí ilé yìí bá ti wá lọ owó àwọn nǹkan tó fi pamọ́ yìí á di tí gbogbo èèyàn máa rí oníkálukú akọ̀mọ́lọ́ ló fi ẹgbẹ́ lọ ṣáájú kó tó dìgbà tó máa ṣàǹfààní fáwọn ọmọ yìí wàkánà àbóhùn mọ́ sọ́ọ̀lì ha ìdí tọ́nà ọba fi bá àwọn ọmọ ìtọ́jú nǹkan yìí òun ni pé bàbá àwọn méjèèjì bàbá àwọn ọmọ yìí ẹni ọlọ́run so ẹni tó bá dé ní ọlọ́run ọlọ́run máa bá tọ́jú èyí ẹ̀ lóbi jẹ́ pọ̀ màláìsà máa sọ fún ọ tó bá fẹ́ kú pé aláàtà kan kú ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù nípa oṣù ẹ̀fẹ́ lọ bá lọ́rùn ẹ̀ lọ bá lọ́rùn ẹ̀ má bẹ̀rù wà láàtà ẹ̀dánù ẹ̀sìn má fà á níjẹ́ lórí ìṣẹ̀fẹ́ fi sílẹ̀ ọlọ́run àbáyé mójútó àpèjúwe kan nìyẹn fárọ̀dà rọ́bùkà yẹ́bùlókọ̀ àjúdàhùmá ọlọ́run fẹ́ káwọn ọmọ ìdàgbà wàyà sáfìrìjà kanzahùmá kí wọ́n wá lọ sínú ilé yẹn kọ́ lọ kó ọ̀rọ̀ yẹn jáde rahmatan min rabbi ọlọ́run fẹ́ fi lè ṣàánú fún wọn ni wà máa fa ẹ̀sùnwù àti amúrí gbogbo torí tí mo ṣe lè ṣe pẹ̀lú ìfẹ́ ló àdọ́bí ọlọ́run mi ọlọ́run bá ló sọ wáhì kalẹ̀ fún kì í ṣe rẹ̀ ذلك تأويل ما لم تستطع عليه صبرا àlàyé interpretation àwọn nǹkan tó ń ṣe sùúrù lé lórí nígbà yẹn kò lélẹ yorùbá sọ pé tí ojú bá balẹ̀ àrílù muslim kí ni mo ní yorùbá sọ. tí ojú bá balẹ̀ àrílù. ó mọ túmọ̀ ẹ̀ tí ojú bá balẹ̀ tó jẹ́ kójú ẹ wálẹ̀ dáadáa báyìí kí ló máa ṣe wàá rí imú ẹ̀ àbí ìtumọ̀ ẹ̀ gbígbé bá ṣe sùúrù gbogbo tó le pátápátá téèyàn bá ti ṣe sùúrù èèyàn bá dé pápá sòkòlò ọba àdìkíọ́lá ó fi wá ṣe kò jẹ́ dáadáa ilé ìfìrí lẹ̀ fún wa ọ̀rọ̀ nípa ohun tí a sọ nípa ọ̀rọ̀ àbísà lọ́bì sọ̀rọ̀ àdìwọ̀sẹ́dà tó ń sọ fún wa nígbà tí wọ́n ilé ọjọ́ pé ní àdìkíyàmọ̀ tó ń jẹ́ kó yé jìbìrì rí pé ìwọ gan nímọ̀ kì í lọ nípa ẹ̀ tó ń dábàá nímọ̀ nípa ẹ̀ wàhálà tẹ́kẹ̀tù máa ọlọ́run ní ojú òbá dí mo pẹ̀ má máa dá sí ìnà sámàá torí pé etí ta fi ń gbọ́ ìnà sámàá etí ta fi ń gbọ́ ojú ta fi ń rí ọkàn ta fi ń rò kúlù ọ̀la ìkàkà ní àìlèmọ̀ mẹ́sùlá ìnà sámàá wà ní bàtọ̀rọ̀ wà ní kùhádà etí ta fi ń gbọ́ ojú ta fi ń wò àti ọkàn ta fi ń rò gbogbo ẹ̀ lọ́nà bá máa lè lọ́wọ́ ẹ̀ nípa kí la fojú wò kí la fi fi gbọ́ kí la fọkàn wa rò ọ̀nà máa bí wa lórí jẹ́ kó dábàá ti ní mọ̀ ń pẹ̀ kí ni ká pẹ̀jọ mọ́ Allahu a'lam tó kọ́nà ọba àlejò ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa èlé jẹ́ tó kí àwọn òpó Islam tí ó bá ti ní ọ̀la asàfùlà ní ọ̀sẹ̀ tó bọ̀ insha Allah a máa sọ̀rọ̀ nípa àwọn májèlú la ilaha illallah tó jẹ́ mẹ́jọ ní ṣókí kọ́nà ọba kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم تعالى سومي بيري صلى الله عليه وسلم نعم نعم tó pariwo. Naam. Alayhi salam. Naam. Naam. Naam. Naam. Naam ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sáfẹ́ wà tí wọ́n sáfẹ́ sí ilé àti wọn wọ́n síbẹ̀ sáfẹ́ ọ̀bí sọ̀rọ̀ tó sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ tó sọ̀rọ̀ kọ́nà ti wá ṣe kòǹgẹ́ dáadáa wọ́n béèrè pé tí a bá dárúkọ àlọ́bìnrin Ìsá táàpè ní Ìsá táàpè ní Jesus àbí Jésù àbí àbánọ́bì míì náà ni là ń dárúkọ ẹ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn ó lágbára díẹ̀ kò le rárá ṣùgbọ́n ó fi ẹgbẹ́ kan ní agbára àkọ́kọ́ tí a bá sọ̀rọ̀ fàpẹ̀rẹ̀ kí ni orúkọ ànábì títí wa sallallahu alaihi wasallam Muhammad àbí àbí bẹ́ẹ̀ kọ́ ni ààrí àtàzéèdè àbí Muhammad Muhammad náà la ń pè ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn máa ń gbà pé ààrẹ tó sọ mọ́ọ́mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni mọ́ọ́mọ́ tọ́ba sọ pé mọ́ọ́mọ́ táwọn ẹ̀fà náà bí Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ń wí àní sọ pé gbàgbọ́ ọ̀sẹ̀ sọ pé Muhammad ẹlòmíà ní Muhammad Muhammad àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sí sorúkọ ẹ̀ jẹ́ Muhammad ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣèlú yẹn gbà lérò ní kí ni ànábìwá Muhammad sallallahu alaihi wasallam tó tábàlẹ̀ tó sọ pé Muhammad tó ní Muhammad kí la máa sọ sallallahu alaihi wasallam ṣókìyé kódà ní ọ̀dọ̀ àwọn tó jẹ́ bí àwọn haúsá báwọn tribe kan wọ́n á ní mamanna mamanna nígbà tí níbi àwọn kan ní ìtumọ̀ ni pé Muhammadu náà Muhammadu wa tó tó wá jẹ́ pé nínú ọ̀dọ̀ títí wọn tó bá ń fi àlóbi sọ̀rọ̀ àtẹ́lá ni pé mọ̀mọ́ náà láti mọ̀ pé mọ̀mọ́ náà ni àwọn àpá àwọn wáṣẹ wáṣẹ wọn máa ní sọ̀rọ̀ bá àlè wọ̀sẹ́lá náà ni tó ti nígbà tí that is why ẹ bá wo inú àwọn Quran translation èyí tó bá di translate orúkọ wọn náà iye òní kọ́ má ṣe àmì ìsọ̀lá tó ti yé tí a bá sọ̀rọ̀ táwa dárúkọ wọn a máa sọ ṣùgbọ́n bí tí mo ti ní ọ̀rọ̀ yẹn le òun ni wípé sì àwọn tí wọ́n wá ṣe mùsùlùmí wọ́n wà ń lo ilé ìjọsìn wọn àbí àwọn tó máa ń káàkiri lójú títì ló wá ṣe wáàsí tí wọn ló wá dárúkọ ẹ̀ tí wọ́n gbogbo ṣe ń dárúkọ ẹ̀ náà wàá máa sọ alẹ́ ìsàlámù ṣẹ́ni gẹ̀ẹ́sì mi ló fi jẹ́ pé àwọn ìṣù yẹn ó ṣe díẹ̀ kò wá ṣe ta máa ń tẹ̀ bàtì tí ó di kò ṣe ta máa ń tẹ̀ bàtì wàtákùn láhàmọ́ sàtọ̀ àtò àwọn ibi tàbí dé kápá yìí kò tún wà àgbájẹ́kù náà kó jẹ́ pé tábà dárúkọ àwọn ànábì yẹn káwa máa dárúkọ wọn pẹ̀lú àwọn orúkọ translation yìí orúkọ tí Islam pè wọ́n fún wa yẹn ni káwa máa pè wọ́n ṣókìyé òun ni ká máa pè wọ́n bọ́ sí necessity bá bí ṣókìyé nígbà tí ẹlòmíràn rápà kó máa ṣe wá àtìlọ́ kókò má dárúkọ pé ẹ̀ńsá ṣẹ̀dígẹ́sì kò ní Jésù gan sọ pé ṣókìyé irú bẹ̀yẹ̀ sí àdé pé torí pé kò pè ní ẹ̀ńsá torí àwa gbọ́ yé o tí ó gbà lérò ṣòbí yé kọ́nà tí wàá ṣe kò gbẹ dáadáa tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n dárúkọ wọn pẹ̀lú àwọn translation kò sí láìsí tá a bá tọrọ àdúrà fún wọn torí pé orúkọ yẹn gangan kọ́ ló má tàbí wa yóò ṣe ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ ṣòbí yé bọ̀bí tí problem ti wà onírú àwọn ibi mú wá ẹnu kan lọ títí tí o ṣe mùsùlùmí ló kàn sọ̀rọ̀ pa èyí tí òun fẹ́ wí ṣé àwa tuntun gbogbo ṣe ń sọ yẹn náà ṣẹbi jẹ́ kiri so wàhálà la máa káwọn èèyàn sí ṣùgbọ́n lòdì wọn àárín ara wa tó bá ti jẹ́ pé lẹ́sẹ̀sì kì í di fún àwọn dáwọ̀ orúkọ yẹn náà a máa ṣàdúrà fún wọn ni. náà àléyìn ìmọ̀ àpòlù sọ̀rọ̀ tó sọ̀rọ̀ náà ṣáré tó níbẹ̀rù ni ọ̀rọ̀ ti sọ̀rọ̀. náà ìdààmú ti ná wàkúndà tó rọ́bà nígbà tá a bá ti kú tá a ti di yẹpẹ. tí a bá kú a máa lo tí a pè ní hayatu barzakhiya ìgbésí ayé agbede méjì ayé àti ọ̀rọ̀ àwọn àsìkò kan wà tá a máa lò nínú sàárè a máa lo àwọn àsìkò kan nínú sàárè kódà àwọn tí wọ́n bá kú gbẹ̀yìn lórílẹ̀ ayé nígbà tí wọ́n bá kú fèrè àwọn náà máa wà bẹ́ẹ̀ fún pàtó pẹ́ẹ́ táwọn náà máa wà bẹ́ẹ̀ tí èèyàn bá wà wà bẹ́ẹ̀ àlọ́bí sọ̀rọ̀ wà lọ sẹ́lẹ̀ ó ní rọ́ọ̀ lọ́tún lèrè yá bèrè jáde nínú kó máa dé àbàtà ọgbà tí gbogbo nǹkan ọgbà ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọgbà àgbàdo àdìjọ náà nínú kí sáré máa jẹ́ bẹ́ẹ̀ àwòfọ́kùrọ̀ tó lè kó parí náà àbí kó máa jẹ́ ọ̀gbun kòtò nínú kòtò iná so bẹ́ẹ̀dá bá ti dé lọ sáré tí wọ́n bí a máa bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ a máa bẹ́ẹ̀ tó ti yé àwọn ìgbà wa kan wá ó lásùn àwọn ọmọ yẹn ní ìmọ̀ kọ̀ọ̀kan ni ṣùgbọ́n ìyá wà ló ìdẹ̀kùn sì wà bẹ́ẹ̀ nínú sáàlọ́ ti sọ fún wa sọ̀rọ̀ àlùmọ̀sálá ó ní tẹ̀dá bá ti débẹ̀ wọ́n á ní kán sí inú àwọn ọ̀lẹ̀kùn àlùjọ náà níbi pé atẹ́gùn àjọ náà àwọn òórùn dáadáa àjọ náà á bẹ̀rẹ̀ sí máa ń sẹ́ni yẹn bẹ́ẹ̀ tó ti yé sòtó bá tẹ̀ jẹ́ kékeré ni àlọ́bí ni wá ní kí ilẹ̀ fún wọn wọ́n sì máa lu wọn máa fìyà jẹ́ ejò bẹ́ẹ̀ lọ́wọ́ nínú sáré àwọn eku tí ẹnu wọn mú dáadáa fún bẹ́ẹ̀ lọ́wọ́ sáré tó jẹ́ gbogbo yẹn ìṣẹ̀lẹ̀ kan ni pápápá ìṣẹ̀lẹ̀ yẹn èyí tó ga jù ní òun ẹ̀rọ lọ́wọ́ ọba ló ṣùgbọ́n wa gbọ́dọ̀ gbà pé ìyá wà ń bẹ bí ọba ti dé ló sáré àlọ́bí sọ̀rọ̀ àlọ́ sẹ́là ó lọ màláìka máa dé wá bá ń bẹ àbí wọn wá ìrẹ́ lágbájá àwọn ará ilé ẹ̀sìn lọ òun náà sì máa gbọ́ kókókó ẹsẹ̀ wọn ọmọdé padà lọ mọ̀rọ́kù tàbí ọlọ́wọ́ ẹ̀ báyìí ẹsẹ̀ sọ fún ilé ayé yóò bá tó ṣáà dìde èṣù yìí náà ni o ògùn yìí náà ni o tó bá bí pé ta lọ́lọ́run rẹ mi mọ̀ mi mọ̀ ládìrí kò ní mọ inú jẹ́ ábí ìmọ̀ ni ọlọ́ba ṣe ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ni ọlọ́run kò ní kánòlù ọ̀rọ̀ bí yàgbà aláhùndù talùbíṣẹ́ rẹ ah, kílẹ̀ fi rẹ Islam ni tala lọ́bì rẹ tó gbà fún wọ́n á fi àwòrán àlọ́bì hàn wọ́n á ní mọ́ọ̀dà kàfúrà àdáhà gàrọ́tì kí ló máa ń sọ parákùnrin wáyé àwa bẹ̀rẹ̀ sí sọ òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n bèbè yìí ló bá sọ pé kí ni wọ́n máa ń sọ pa Muhammad orí arákùnrin kí ló máa ń sọ ń pa á kóòtù àkúlù mọ́ ya kúlù wò náà òun táwọn èèyàn máa ń sọ náà máa ń sọ mo gbọ́ táwọn kan máa ń sọ pé wéèrè ni èmi náà sì máa ń bọ̀ pé wéèrè mo gbọ́ táwọn kan máa ń sọ pé ẹ ti máa ń ṣe àárín ẹbí wú ni èmi náà sì máa ń bọ̀ pé bẹ́ẹ̀ àwọn kan máa ń lò ní dán ni èmi náà máa ń pè bẹ́ẹ̀ àwọn kan máa ń sọ pé àṣà èrò ṣáà èrò olórin ni èmi náà sì máa ń pè bẹ́ẹ̀ torí ẹlòmíì ìsìlẹ̀ bá ka kùrán létí ẹbí ìgbàlẹ̀ náà kọrin á ah, wọn fi arábìkì kọrin ó sì máa jọ lójú ẹ ṣùgbọ́n èyí tẹ́ ẹ mọ̀ túmọ̀ ẹ mọ̀ túmọ̀ tọ́nà ọba ń sọ sùkọ́nà ọba kò fi wá ṣe kò jẹ́ lálẹ́ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك